abẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba allah arahman ọba tó ṣe pé gbogbo ẹ̀dá pátápátá yálà ẹ̀dá ọmọnìyàn àbí ẹ̀dá àlìjànú ẹ̀dá ẹranko ẹ̀dá kòkòrò gbogbo wa lọ́wọ́n bá ń lo rahmaniya rẹ̀ fún nínú tí ó ṣèyàn lé màjàmá ẹ máa wo wípé kìnìún ò ní ti ń jẹ ju ẹran lọ yóò sì yó ọlọ́run sì ti kádàrá ẹran tí òun ó sì rìn tiẹ̀ tí ó wà sọ́dọ̀ kìnìún ó jẹ yóò yó kẹ́nìkan wá kó kìnìún bíi mẹ́jọ sínú ilé kó lóun sìn sẹ́mọ̀ yìí pé láàrin ọdún kan yọ mọ owó tó ná ní tí ò mọ sísìn adìẹ ẹja tí ò mọ lọ́rùn torí pa aláníyàn pa fẹ́ tà a padà rí owó tá a fi oúnjẹ fún ó ní òjò kàmá lọ́ràn bó wàá lọ lọ́run tó ṣe pé ń bọ́ odidi àwọn ẹja míì ju gbogbo bíi tá a wà yìí lọ yóò sì jẹun nínú kì í ṣe pọ́lọ̀ ńlá nìyẹn fẹ́ tà á kì í ṣe pọ́lá nìyẹn ó padà tún rówó kan ló jẹ́ pé bí ò bá ẹ̀dá ká lọ sí ìgbésí ayé àwọn ẹranko ẹ̀rọ ọlọ́run ó bá yẹn lórí ní ń kódà ẹ sì rárá wọn tí ó tutù tí ó máa dán jùgbà tẹ́ mú wọn wá sínú lọ nínú gbòòrò lọ torí tí wọ́n ń jẹ ń bẹ̀ ń ẹ̀ lè ríru ẹ̀ fún wọn. tó látara àdé eléyìí ńlá fi bẹ̀rẹ̀ tafsir pẹ̀lú orúkọ ọlọ́run arahman ọba tí ó kẹ́ gbogbo aláyé arahim ọba tó yẹ kó du ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ ìjọba ìdàlù kìyàmà kọ́lọ́n kó kẹ́ ẹnì kọ̀ọ̀kan wá sínú ẹni tí ó kẹ́ tó bá rí jọ náà. lánàá tafsir wa ó dá lórí àwọn ìdájọ́ kan gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé suratul maida ó kún fún àwọn ahkam àwọn ìdájọ́ kódà àwọn àfáà mi máa ń pè ní suratul ahkam súra àwọn ìdájọ́ lánàá ọ̀kan náà àwọn ìdájọ́ ọlọ́run tí ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí tí kò yé wọn tó ó ń la kẹnubọ̀ tá a sì ṣe lálàyé nípa ìbúra ẹlòmíín ti sọ ìbúra di nǹkan eré ìdájọ́ wo ló ń bẹ fẹ́ni tó ń búra lórí irọ́ a pín ìbúra sọ́nà mẹ́ta yẹmínú lọ́gùwì yẹmínú munakid àti yẹmínú lọ́gàmọ́s ìbúra èyí tó ṣe pé ó kàn jábọ́ lórí ahọ́n téèyàn ò dá níyàn rẹ̀ tó ti jábọ́ tákẹ́yìn ó tó mọ̀ àbí ìbúra tó ṣe wípé béèyàn ṣe ń wo nǹkan yẹn lọ́ọ̀kan lèyàn fi búra pé wàláì funfun ni ṣùgbọ́n gbà téèyàn ó dé béèyàn rí pé ah, àṣẹ yẹ́lò ni ṣùgbọ́n lọ́ọ̀kan téèyàn rí yẹn lèyàn gbé hukumu lé lórí fi búra pé funfun ni ṣùgbọ́n gbà téèyàn ó sùn mọ́ bẹ́ẹ̀ rí pé yẹ́lò ni ìbúra téèyàn ti wá àwọn àfáà ní lágùwò nìyẹn kò ní kàfàrà ó tọrọ àforíjì kò lẹ́sẹ̀ nú yẹmínú ẹlẹ́ẹ̀kejì ni yẹmínú lọ́gọ́mùs ìbúra èyí tó ṣe wípé èèyàn ń búra lórí nǹkan tó ti bọ́ sẹ́yìn nǹkan kan tó ti wáyé fìlmáàbì lápòjúwe kéèyàn sọ pé wàláì tàláì mo ti dé London rí last year wàláì mo wà London bẹ́ẹ̀ sì ni rọlọ́n wàláì tó sọ ń bẹ̀ yẹn yẹmínú yẹn yẹmínú lọ́gàmùs oná ń pè kò ní kàfàrà kankan hukumu rẹ̀ ní alkedib irọ́ ló ń pa yẹn yóò lọ tọrọ àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run àbí kéèyàn sọ pé wàláì tàláì bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mi ò jẹran màálù rí bẹ́ẹ̀ sì ni ní ti ń jẹ lójoojúmọ́ nù yẹmínú lọ́gàmùs nìyẹn ṣùgbọ́n yẹmínú tọ́lọ́run ń sọ nínú alukur'ani tó yẹ pé téèyàn bá ti búra rẹ̀ èyàn ó san ìtanràn èyàn ó ṣe kàfàrọ̀ téèyàn ò bá ṣe ní téèyàn léèyàn ó ṣe àbí ní téèyàn léèyàn ò ní ṣe téèyàn bá padà wá ṣe yẹmínú èyàn ni yẹmínú alladhi yata'allaq bil mustaqbal ìbúra èyí tó ní ṣe pẹ̀lú nǹkan ọjọ́ iwájú pé wallahi tallahi màá lọ bí báyìí wallahi tallahi màá ṣe nǹkan báyìí irú ìbúra yẹn téèyàn bá wá búra nǹkan yẹn tó wàá ṣe nǹkan yẹn mọ́ àbí èèyàn padà rí nǹkan míì tó dáa ju téèyàn ní èèyàn ó ṣeun lọ èèyàn wà san kàfàrà tó bá wà san kàfàrà èèyàn wà ṣe ìmíì téèyàn léèyàn bẹ́ẹ̀ ṣe làwa fi ṣàlàyé fún wa wípé ọlọ́run ní ká má lo ìbúra gẹ́gẹ́ bí n tí ó kọ́ wa láti ṣe dáadáa o ẹ má jẹ́ kí ìbúra ó kọ́ di yín láti ṣe dáadáa lápèjúwe ẹni tó sọ wípé wàláhì tàláhì òun fọlọ́hún búra òun ò tún bábà bóun sọ̀rọ̀ mọ́ láyé òun bábà bóun ṣe mọ́ ó sì sọ pé wàláhì ẹni ń sọ òun gbà lánìyàn wàláhì rí i pé yẹ̀mí náà nìyẹn ìbúra ni bó ṣe wáá sọ̀hún àwọn yàrá bá sọ̀rọ̀ pé ó ní wo ti bàbá bó yóò lọ ṣe kàfàrà tó bá san kàfàrà ń tán yóò wá ṣèṣe máa ṣe tó ló ń fẹ́ máa ṣe. alọ́run wá jẹ́ kó yẹ wá wípé kò gbúdọ̀ wá sápamọ́ sábẹ́ ẹ̀ pé òun ti búra pé à èmi náà fẹ́ ṣe dára bẹ̀rẹ̀ sí ẹ̀wọ̀n kí mo ti búra so ẹ̀dá gbàgbé ẹ̀ ọlọ́run lọ ṣe kàfàrà kó o lè ṣe dáadáa. bákan náà kéèyàn má sì tún sọ ìbúra di nǹkan téèyàn ó fi máa ságọ sábẹ́ rẹ̀ láti ṣàbúrú nítorí pé lómi ń bẹ tó bá ti fẹ́ ṣàbúrú ìbúra ó wà pọ̀ nígbà yẹn bá ti ń sọ pé wà láì tà láì tọ̀ mùsùlùmí ò ní ẹja gbà tó wí ẹja gbà bó ṣe rí náà nìyẹn ṣùgbọ́n náà àníyàn rẹ̀ àbúrú ó ń fi ìbúra yẹn dáàbò bo rẹ̀ ni ká má bàa mọ ibi tó fi sí ìyẹn ni yẹmínú munafiqin ọlọ́run fi sọ nínú alukoran pé ìtàkàdù àìmánahum junatan fasọdù àṣẹbìlélà wọ́n fi ìbúra wọ́n fi dí gàgà ara wọn wọ́n wá sápamọ́ sábẹ́ ìbúra láti lè máa kọ́ di ojú ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ bá káwọn bóyá ni wàláyé tàláyé wàláyé kìí ṣe wàláyé ah, ẹ fi lè ń gbà tó ṣe kó wàláyé tàláyé bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn àlàyé yìí ń la ṣe lánàá àti àwọn òfin tọrọ mọ́ tá a bá fẹ́ ṣe bó la ṣe ṣe àtẹ̀yí tọrọ máa wẹ̀ nípa ti kàfàrọ̀ lónìí pẹ̀lú ògo ọlọ́run a tún lọ síbi ìdájọ́ míì nínú suratul maida òun náà ni ìdájọ́ èyí tó ní hadu kódà ó ní ìdíyàjẹ fún ẹni tó bá ṣe nǹkan ọ̀hún nínú ṣẹ̀ríà ẹnu wípé àrí lò àbá lò lórílẹ̀‐èdè wa ń bì yìí òun ló ti kọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ṣe nǹkan ọ̀hún débi wípé òun ò tiẹ̀ mọ̀ pé ìdí àjẹ́ ń bẹ fún nǹkan náà kí ni nǹkan náà ṣòrùbùl khamr ọtí mímu kí ni ìdájọ́ ẹ̀ ẹ̀ṣẹ̀ wo ló ń bẹ ń bẹ kí ni tó ṣokùnfà àwọn ìdí tọ́lọ́wọ́n bá fi sọ́ di èèwọ̀ pé àgbọ́dọ̀ máa mutí aburú wo ló ń bẹ ń bẹ láyé aburú ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ntì bá mú tó bá rí jọ́gbìn dàlù kìyàmà ìdí ni tó fi jẹ́ pé èyí ò ní àyà tí a tún fẹ́ gbéyàwó lẹ́ni níbàámu sí bá a ṣe ń bá tafsir náà bọ̀ abẹ́lẹ́ wọn bá a nu títóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ fún wa ní àgbọ̀yé rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ọba tí ó sàwákẹ́ tó bá rí dọ́gbìn dé alqiyama ọlọ́wọ́n bá ní innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaitan fajitanibuhu la'allakum tuflihun innamal khamru ọlọ́wọ́n bá ní dájúdájú kẹ́ẹ̀rí ọtí wal maisiru àti tẹ́tẹ́ tẹ́tẹ́ títa wal ansab àti kéèyàn ó sọ nǹkan dòòsà kéèyàn ó gbé nǹkan kan kalẹ̀ káwa máa tọ́pọ̀ sí ìtumọ̀ ansab ó ń bẹ bẹ́ẹ̀ wal ansab bákan náà bóyá nìkan jẹ́ èèyàn ńlá kan nígbà tó ń bẹ láyé nígbà tó wá kú tán àwa lọ mọ èrè ẹ̀ nígbà tó wá lọ tá a mèrè ẹ̀ tán àwa ní tẹkidisu kan tá à ń ṣe fún bóyá lọ́dọọdún olódodo kan tá a lọ máa gbé síbẹ̀ bóyá lọ́dọọdún ó ní nǹkan tá a lọ máa tọrọ ńbẹ àti nàṣọ́ba rẹ̀ ó ti di ansọ́b gẹ́gẹ́ báwọn ìjọba ṣe máa ń ṣe lẹ́nu tẹ́nìkan bá ṣe nǹkan ribiribi kan wọ́n làwọn fẹ́ sọ́dọ̀ọ́sà wọ́n wà lè lọ́ọ́ mọ èrè ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí jàmáà ọlọ́run ọba fẹ́ sọ ìdájọ́ tó ń bẹ fún nínú islam ọlọ́run ọba fi ní innamal khamur ọlọ́run ọba ní dájúdájú ntí ń jọtí wàlímẹ́yẹsìr. ọlọ́run ọba ní dájúdájú ọtí àti tẹ́tẹ́ wàlẹ́ ansọ́ọ̀bù àti gbígbé nǹkan kan kalẹ̀ ká wá máa jọ́sìn fún nǹkan yẹn àbí ká máa gbé ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run fún nǹkan náà wálé àzílá àti múmu ajé wọn á túmọ̀ túmọ̀ rẹ̀ wípé fífọfà pín nǹkan ṣùgbọ́n túmọ̀ azlam ìtumọ̀ tó súnmọ́ tá a fi lè tètè mọ́ bí òun náà ní yíyẹ nǹkan wò òun ló súnmọ́ jù tó fi lè jó yẹ wa torí ní tó jọ bẹ́ẹ̀ náà ni àwọn lárúbáwá máa ń ṣe nígbà náà wọ́n ti láwọn ìgbà kan ìgbà yẹn ọ̀dọ̀ bí àwọn kuhan àwọn bíi babaláwo ló máa ń wà wọ́n ti wá kọ nǹkan kọ̀ọ̀kan sí pé yes no bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ tán bá ti wá fi gbà ńlẹ̀ ó wàá dà níyàn tó bá ti dà níyàn sí gbà ń ó ti ní bí wọ́n ṣe ṣe tán bá ti wá ṣe èyí tó bá wá bọ́ sí ń bẹ̀ wọ́n wàá sọ wípé tọ̀ ní fẹ́ ṣe yẹn kò ní rí bẹ́ẹ̀ indovẹ́sì yẹn yóò rí bẹ́ẹ̀ indovẹ́sì yẹn kò ní rí bẹ́ẹ̀ ìyẹn ni wàlẹ̀ asilam tó ń bẹ nínú ṣẹṣẹ àwọn alárúbáwá ṣáájú kánábì wa muhammad sallallahu alaihi wa sallam ó tó dé ọlọ́wọ́n bá ní gbogbo ń ta kàkálẹ̀ yìí rígizun min amẹ́lẹ̀ shaitan, ọlọ́run ní ẹ̀gbin ni kódà kì í ṣẹ̀gbin lásán ó tún jọ kan nínú àwọn ṣe èṣù jama nǹkan kọ̀ọ̀kan tọ́lọ̀ ń dárúkọ ń bì á fi ààyè lẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ lérí ẹ bọ́lọ̀ ń ṣe kó papọ̀ yẹn lé ní ọ̀rọ̀ tọ́tí òun la fẹ́ mú amuti meisir amuti ansob atumuti asilam ẹ wá ogun tá a kàkà lẹ̀ yẹn tẹ́tẹ́ ìmọ̀ bọ̀ọ̀sà àti ìmọ̀ lọ yẹ nǹkan wò lọ́nà ti gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run wá kó gbogbo ẹ̀ papọ̀ pẹ̀lú ọtí ó ṣe átìfù rẹ̀ pẹ̀lú ọtí nítorí wípé ẹ̀gbin ni àwọn nǹkan yẹn ọlọ́run bá sọ pé ìnàmà ìtumọ̀ rẹ̀ ni wípé n ta fẹ́ kàkalẹ̀ yìí kò sí tọ̀hárọ̀ kankan bẹ́ẹ̀ ríjìsùn. torí pé ìnámà lọ́dọ̀ àwọn àfọ́ onímọ̀ wọ́n ní ìnámà yufidul hasr tán bá ní ìnámà ìtumọ̀ rẹ̀ ni pé bí nǹkan yẹn ṣe jẹ́nu kò jẹ́ bá mi innamal mu'minuna ikhwah ẹ lọ mọ̀ wípé báwọn mùmíní ṣe jẹ́ tí wọn ò jẹ́ bá mi òun ni pọ́nmọ̀ ìyá ni wọ́n tá a bá ti lo ìnámà yufidul hasr ìyẹn túmọ̀ sí pé nǹkan yẹn kò tún nítumọ̀ míì ju ta fún yẹn lọ ọlọ́wọ́n bá sọ pé innamal khamru bọ́rọ̀ ti ṣe rí ni wípé rijis ẹ̀gbin ni má ṣe ṣèrònú wípé mímọ́ kankan bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá sọ pé innama ọlọ́wọ́n ò sọ pé innal khamra rijisun tó bá lọ pé innal khamra ó ṣeé ṣe ká tún padà gbóòórùn mímọ́ kan bẹ́ẹ̀ ṣùgbọ́n làwọn ọba ò sọ bẹ́ẹ̀ ó ní innama bó ṣe rí nìyẹn kò rí bá mi alhamuru ọtí walimẹ́sìrì tẹ́tẹ́ ti ta wàlẹ́ à ń sọ ọ́ gbígbé nǹkan kan kalẹ̀ ká wá sọ nǹkan yẹn dòòṣà ká máa fún lẹ́tọ̀ tó jẹ́ tọ́ lọ́hún wàlẹ́ àṣìlá ìtọ́júbọ lékiri afẹ́ mọ bọ́lá ó ṣe rí abẹ́ mọ bọ́tún lá ó ṣe rí afẹ́ wádìí nǹkan báyìí ọlọ́run ní gbogbo àwọn nǹkan yẹn rí jí sọ́n. ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀ pátápátá ríjì sùn mina amel ishaitan ọlọ́lẹ́gbin ni wọ́n kì í wá ṣẹ̀gbin lásán ó tún jẹ́ mina amel ishaitan ó wá jẹ́ ọ̀kan nínú àwọn ṣéṣù kò sẹ́ni tí ń mutí láyé ọmọ èṣù ni torí wípé nínú àwọn ejẹ́ǹtì èṣù ọ̀mùtí kan bẹ́ẹ̀ nínú àwọn ejẹ́ǹtì èṣù òun tẹ́tẹ́ ó jẹ́ kan bẹ́ẹ̀ lóbi jẹ́ kí gbogbo àwọn ààyè yẹn bẹ́ẹ̀ bá gbọ́ pé jà ṣẹlẹ̀ ńbẹ̀ kò yẹ kó ṣèyàn lè mọ̀ kí ni ṣẹlẹ̀ nílé ọtí bí ẹ bá ṣèjà kí ni ṣẹlẹ̀ ńlé tẹ́tẹ́ tí ẹ bá ṣèjà torí pé léṣù gan ni wàlẹ́ à ń sọ ọ́ ìwà gbòòsà kalẹ̀ bẹ́ẹ̀ bá ti gbé kalẹ̀ àlìjẹ̀nú kò sínú ẹ̀ gbogbo àwọn tẹ́ lọ ń kó sóríta sídìí òòsà oúnjẹ àwọn àlìjẹ̀nú nìyẹn àwọn ṣayatin ilé wọn ni wàlẹ̀ àṣìlá ilé ọlọ́mọ yẹ nǹkan wò lọ́tún ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣayàtì náà tàlìjànú àwọn ni wọ́n máa ń bọ́pọ̀lọpọ̀ àwọn wusẹ́wusẹ́ fọjú wẹjúwẹjú àlìjànú ń bá wọn lò ó sì ń bá wọn ṣiṣẹ́ ọlọ́run ọba fi kó gbogbo ẹ̀ ọlọ́run mọ ti ń sọ ọlọ́run ọba fi kó gbogbo ẹ̀ papọ̀ fún wa wíkà lọ mọ̀ wípé mi ní amẹ́lẹ́ ṣaitan gbogbo àwọn tá a kà kalẹ̀ yí ẹ̀ ń tó bá ti yàn láàyò ẹ̀ tó bá sì ti ka nǹkan yẹn kúnnú ìgbésí ayé ẹ̀ onítọ̀hún ti dọmọ èṣù ó ti dọmọ lẹ́yìn ṣètọ́n ọlọ́run bá wa ní fajita níbo ẹ̀yà jìnnà tefetefe sí gbogbo ń ta kakalẹ̀ yìí ẹ jìnnà sọtí ẹ jìnnà sí tẹ́tẹ́ ẹ jìnnà sí ìmọ̀ gbé nǹkan kalẹ̀ tapolè lórí ẹ jìnnà sí ìmọ̀ lọ yẹsẹ́ wò ọlọ́run ọba ní rẹ́jísùn ẹ̀gbin ní gbogbo ẹ̀ gbogbo àwọn nǹkan yìí fajita níbo. ẹ jìnnà sí i la'allakum tuflihun ni tí ó jèrè ìyẹn túmọ̀ sí pé ọlọ́run ọba so jíjèrè ó so papọ̀ mọ́ bíi kájìnà sọtí ẹni tí bá mutí ọlọ́run ṣe náfúyò fàlà ó fagilé jíjèrè tẹ́nìkan bá mutí kò sẹ́ni ìdíkẹ́ máa sọ pé kò ní jèrè ọlọ́run kulẹ̀ ti sọ pé kò ní jèrè ní alukur'an bẹ́ẹ̀ni ká ọlọ́run kulẹ̀ ti sọ wípé kò ní í jèrè torí pé ẹ fi nǹkan yẹn lẹ̀ la'allakum tuflihun kẹ́ ẹ bá a lè jèrè la fi sọ bẹ́ẹ̀ ìwọ tó bá mọ̀ pé ò ní nǹkan kan ṣe pẹ̀lú èrè máa mú bọ́sídìí tẹ́tẹ́ kò máa ta máa wádìí gbogbo nǹkan kiri ọlọ́run bá sọ pé tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ jèrè ẹ jìnnà sí la'allakum tuflihun áyà yìí ó ní ààyè yìí tọ́lọ́hún ọba sọ kalẹ̀ kẹ́yìn lérí sísọ ọtí di haram nítorí pọ́tí mímu ṣáájú kánábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó tó dé ó jẹ́ ìṣesí táwọn lárúbáwá tí wọ́n bá sábà àwọn lárúbáwá máa ń mutí púpọ̀ ó sì ti di ẹ̀jẹ̀ ó ti dàdámọ́ ìgbà tó lọ́wọ́n fẹ́ kọ́ mú mutí ọlọ́run ò wá kọ́ lẹ́ẹ̀kan náà ọlọ́run kọ́kọ́ wá sọ àyà kàkálẹ̀ ọlọ́run kọ́ ni la ẹ má súnmọ́run ẹ má kírun nígbà tẹ́ ń bá ń hun rírà lọ́wọ́ ọlọ́run ò ní wọ́n má ọlọ́run sì wọ́n gbà tẹ́ bá ti fẹ́ kírun ẹ rí wípé ojú yín dá ẹ má jẹ́ kí ọtí kó wà lára yín nígbà sọ bẹ́ẹ̀ ó ń bẹ́nu àwọn lárúbáwá náà tí wọ́n lẹ̀ tí wọ́n ní n tí ó máa kọdí wa tí ò ní já kírun ẹja filẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló lè ronú ẹlòmíì sọ pé ọlọ́run ò ní a máa mú tàbí ẹni bá ti fẹ́ kírun náà ni wọ́n tún mú nígbà tó ọlọ́run tún sọ àyà míì ọlọ́run tún sọ ọ́ kalẹ̀ ọlọ́run yasalunaka anil khamri walmaisir ọlọ́run wò mọ̀ bí ọ́ lérè nípa ọtí àti tẹ́tẹ́ kúlfìhìmọ́ ẹn ìsìmù ọlọ́run ọba ní níbi tẹ́tẹ́ àti ọtí mímu ẹ̀ṣẹ̀ ń bẹ ń bẹ ẹ̀hẹ́n ìsìmù nkẹ̀bírú wà manafi'u linnas ọlọ́run ọba ní ẹ̀ṣẹ̀ tó tóbi ń bẹ ń bẹ ìsìmù nkẹ̀bírú ọlọ́run ní wà manafi'u kẹ̀bírọ̀ ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tó tóbi ó ń bẹ níbi ọtí mímu wà manafi'u linnas ó sì tún láǹfààní fáwọn èèyàn àwọn àfọ wa ithmuhuma akbaru min naf'ihima ọlọ́run ní ṣùgbọ́n ẹ lọ mọ̀ wípé ẹ̀ṣẹ̀ rẹ̀ ó mọ̀ lágbára ó mọ̀ tóbi ju àǹfààní tẹ ẹ lè pé lọ àwọn àfọwọ́nímọ̀ tẹ̀síìrì wọ́n láǹfààní wọ̀ lọ́wọ́ bá ń tọ́ka sí ń bẹ̀ àǹfààní yẹn kì í sàǹfààní tara pé tó o bá yóò ṣe ni torí gbogbo èèyàn bá àǹfààní yẹn ni àǹfààní economic benefit táwọn èèyàn ń rí ń bẹ̀ wọn lọ́wọ́n bá ń tọ́ka sí torí pẹ́lú mìíràn pé ọlọ́run kan jẹ́rìí sí pé ọtí ó sara lóore kò sara lóore kankan mọ̀nàfíù bẹ̀yẹn òun náà ni wípé tìjára òwò ṣíṣe nígbà tó yẹ pé gbogbo èèyàn ní mú kò sẹ́ni tí ó gbé tiẹ̀ kalẹ̀ tí ò ní ta ọlọ́run ní wá lọ mọ̀ pé aburú tí ó dá sí yín lára ó burú jàǹfààní tẹ́ fẹ́ rí lọ gẹ́gẹ́ bọ̀rọ̀ sìgá ṣe rí nàìjíríà lẹ́nu àwọn ìjọba wọn ra akọ́sábẹ́ rẹ̀ wípé sìgá mímu ó léwu fún àlàáfíà ara rẹ wọn ò sì tún polówó rẹ̀ lórí rédíò lórí tẹlifíṣàn ẹ máa mu sìgá nígbà kan wọn ní pé ẹ máa mu sìgá sm wọn máa polówó sìgá ẹ máa mu sìgá sm lórí rédíò tó jẹ́ tìjọba lórí tẹlifíṣàn tó jẹ́ tìjọba ṣùgbọ́n táwọn ìjọba ń wò ni wípé àǹfà owó tax táwọn tó ní iléeṣẹ́ yẹn ń san kì í ṣe kékeré àti wá gbàgbé ni wípé iye ọmọ orílẹ̀-èdè yìí tí sìgá ti hàn lé mà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dọ̀fóró ló ti bàjẹ́ ẹlòmíì kíndìnrín rẹ̀ ti bàjẹ́ látara sìgá mímu owó tá a wá ń ná lórí títọ́jú àwọn ni tí sìgá ṣe lọ́sẹ̀ ó fẹ́ẹ́ ju iye tá a rò páàrin látara táksì lọ ṣùgbọ́n gbogbo èèyàn kọ́ lọ̀rọ̀ lè yé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìgbà tọ́lọ́run sọ àyà kejì kalẹ̀ nípa ọ̀rọ̀ ọtí àwọn tó yé ó yé wọ́n torí ẹ̀fọ́ tí mú múlẹ̀ àwọn míì náà ò sì tún fi í lẹ̀ wọ́n ní ẹ ọlọ́run sátọ̀ pa àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sáà ní àmọ́ mu wọ́n bá tún mutí àfọ àwọn ìmáàmù Kurtubi wọ́n ní ọtí mímu ṣáájú kọ́lọ̀ wọn bó tó sọ gbogbo ẹ̀ di haram ó gògò láàrin àwọn lárúbáwá débi pé ó ń bẹ nínú àwọn sàábé tó yẹ pọ̀pọ̀lọpọ̀ wọn gan wọn ò lè fọtí mú mu ṣeré tí wọ́n sì tún mu tí afáwa Hamza kọ́lọ́wọ́n bá kó bá a yọ́nú sí wọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn àti afáwa Ali bùnú Abi Talib ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó lágbára afáwa Hamza òun bá mú ẹsẹ̀ ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ mi ràkúnmí abo ràkúnmí alì ó bá kan lẹ́sẹ̀ ó kan lẹ́sẹ̀ méjì ó wá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ tó burú sí i ó sì tún lọ ike ràkúnmí méjèèjì ó tún lọ fi nǹkan bu ike rẹ̀ lẹ́yìn alì bá lọ fẹjọ́ rẹ̀ sọ anabi sallallahu alayhi wa sallam ngbàtà anabi wàá ránṣẹ́ sí i tó dọ́dọ̀ anabi. ó bá bẹ̀rẹ̀ sí ní sọ minal qawli jaafi al-mukhalif lima yajibu alayhi min ikhtirami nabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ téèyàn tí ẹ lè máa sọ sí ẹni tó kéré sí yàn ó bá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ yẹn nígbà tó déwájú anabi sallallahu alayhi wa sallam ọ̀wọ̀ tó yẹ kó fa nabi kó fa nabi bí kí ni ẹ pé akílódé ah, kí ni kí ló fẹ́ bá mi sọ kí fẹ́ ṣe tí n bá tí n bá bàjẹ́ kí ni kí ni kí ni tí n bá ṣe àkómi rẹ̀ léṣe kí fẹ́ sọ fún mi ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ níwájú ànábì kódà débi wípé ó ní láti máa sọ níwájú anabi sallallahu alayhi wa alayhi wa sallam wàhálẹ antum illa abidun le abi gbogbo yín ẹrú bàbá mi ni gbogbo yín ṣe àtànàbí àwọn ẹrú lásán lẹjẹ ìgbà tí wàá ń sọ̀rọ̀ yẹn anabi wa muhammad sallallahu alayhi wa sallam fa'arafa rasulillah sallallahu alayhi wa sallam anahu themilon themilon lédè Lárúbáwá olè ní pé ọ ah, ti yóò anabi wa mọ̀ anna uthamilun ah in fact nǹkan ní sọ̀rọ̀ nígbà tí anabi wa rí ṣe wọn ni lam yunki ala hamza anabi ò torí ẹ̀ wala annafawo anabi ò sì bú kí ni nǹkan tó ṣẹlẹ̀ níta anabi kan ṣe ni wípé barroja anabi kan ṣẹ́rí padà wa kharaja aniwo anabi jáde kò ń bí anabi kò lọ́dọ̀ àwọn àfáà wọ́n ní hadithi yìí ó ń sọ fún wa wípé ọtí mímu kò tí ì haram nígbà náà torí pé tọ́lá pé haram ni ànábì ó bá wí kódà yóò jẹgba lórí tó ṣe yẹn ṣùgbọ́n gbà yẹn kò tí di haram ọ̀kan nìyẹn nínú táwọn àfáà mú jáde ń bẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ní haza ìyàdúlù على حسن أسلوب الرسول في تصحيح al-khata'i wọ́n ní eléyìí túnjọ́ kan nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ lára ànábì lérí tí kọ̀rẹ́tì àṣìṣe tuntun àṣìṣe ṣe ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ òdì sáà ànábì ànábì ọ̀sẹ̀ pé ah, tí bá gbá oníṣẹ́ lẹ́nu ànábì báyọ̀ ọ̀sẹ̀ sí tọ́ba náà báyọ̀ ńkọ́ ẹni tó ti mutí yó ànábì sì yà pẹ̀yìn títí tó jù rẹ̀ ó fi bàbá tiẹ̀ sọ nǹkan kan ẹ̀jọ́ jẹ́ ọ̀wálẹ̀ ẹ̀kọ́ nìyẹn jẹ́ ọwọ́ àṣewáṣì nínú mọ́tàlásí pé ẹ má mutí mọ́ o nínú àwọn jàmọ́ rẹ̀ ńgbà tó wá jáde ọba rẹ̀ nìkan lé ọtí tó gbé kò wájú tó ní ìmáàmù sáwálẹ̀ ah, ah, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ah, ọba lọ bá ń bẹ̀ gbà ó rí pálá yìí ó rí pọ̀ màálẹ̀ ni ọ́ tá a ṣe wá àṣìdánù mọ́tàlásí pé ọmọ ló tó wá jókòó lé ọtún ojúmutí ìmáàmù ẹ̀ ṣe sùúrù ẹ̀jẹ̀ ń bàjá tán bá fọ́ ọ ní gò lérí ìwọ lọ fọwọ́ ara rẹ fà á fama ala rasulu ilal balag ṣebí kí wọ́n sọ ní tiẹ̀ èwo ni kò tún sọ lọ́lé ọtí látara àdé eléyìí ẹni tó mutí ní sọ̀rọ̀ sọkúsọ níwájú ànábì ànábì ò sọ nǹkan kan ànábì kan padà ànábì kan ṣàfilẹ̀ ẹjọ́ ojú rẹ̀ ó wálẹ̀ bẹ́ẹ̀ sì nígbà ojú rẹ̀ wálẹ̀ tán ẹgbọ́n kò ń sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ à nígbà wo ló ń sọ kò mọ̀ mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ló fà á tọ́lọ́ ń padà wá fi èyí wá ń ká fáwa Umar ọmọ Khattab ó wá ń ká lára pé ah báwa yanjú ọ̀rọ̀ ọtí yìí ká mọ ibi tá à ń lọ lérí ẹ̀ ah, ó láti sọ pé àjọmọlẹ́yìn ànábì tẹ́lumi ó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bó làwọn eléyìí kan ṣe fẹ́ wúlò iṣẹ́ tá a gbé lọ́wọ́ ìkọjá ká tún jọ̀mù yẹn ló ń ṣe wáàsí tó ti rùn lẹ́nu ẹ̀ ẹbẹ̀rù ọlọ́run ló fẹ́ máa sọ ó dúpẹ́ ẹbẹ̀rù mi o gọ̀mọ́ ti ń wí mọ́ irun rákà méjì lọ fẹ́ kí ó fi ń kí bíi méjìlá ìwọ ọlọ́run ṣàánú wa lórí ọ̀rọ̀ ọlọ́tìdé yìí fún wa ní ìdájọ́ kan gbòógì tá a fi lè mọ ìdájọ́ ọtí ṣé ká máa mú ni àbí ká máa mú mọ́ àfàwà Umar ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ lérí ẹ̀ ìbẹ̀ Umar àwọn àpèjúwe nǹkan bẹ́ẹ̀ pọ̀ tó ṣe pé ọlọ́run ọba wo ìhà àti Umar kọ sáwọn nǹkan yẹn ọlọ́run sì wá sọ áyà kalẹ̀ táyà yẹn wá ń ṣe déédéé tí umaru gan fẹ́ nínú irú ẹ̀ lèyí tọ́lọ́ ń padà wá sọ̀kalẹ̀ ó náà ní ayẹ̀ lẹ́ẹ̀kẹta yìí ló wá fagilé ọtí tán yányán lóbi sọ pé innamal khamru wal maisiru wal ansab. innamal khamru min amali shaytan fajtanibuhu la'allakum tuflihun ọ̀rọ̀ nípa ọtí. ìgbà tó lọ́n wá sọ àyà yìí kalẹ̀ àfàwà Umar ọmọ Khattab inú rẹ̀ wá dùn ah, Ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ọtí ti yanjú Ọlọ́run ọba sọ pé fájítà níbú ẹ jìnnà sí oyún ti yanjú àjẹpọ̀ ẹni tí bá wà mu ti ń sìn ẹlẹ́ṣẹ̀ ni ẹni tí bá mu ti ń sìn àmọ̀dájọ́ tá a gbélé lérí látara àdé eléyìí nínú ṣẹ̀ríà Islam ṣurubul khamur mu mutí haramu ni bay'ul khamuri títa ọtí haramu ni al-intifa'u bil khamuri sísànfààní lọ́nà kan abọ́nàmì níbi ọtí haramu ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam hadisi ń bẹ nínú tírà àfàwà imaamu muslim. أن رجلا ahda لرسول الله صلى الله عليه وسلم rawiyata خمر arákùnrin kan wà tó ń fi tànàbì lọ́rẹ kò rí ó bá lọ gbé akíngbé ẹmu ọtí ó bá lọ gbé fànàbì sẹ́wọ̀n kórìsìírísìí èèyàn náà ni òwe táwọn máa pa ewébò lájà fẹ́ pín apá ajá tí ó fi wá kan ìmọ̀ọ́mù ọmọ lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń jọ́ mi tí ó sì mọ́ láì dáa ìgbà tá à ń wí yìí ọtí ti di haram ṣùgbọ́n àwọn bíi lárúbáwá oko àwọn ò sí lù ó bá gbé kéǹgbé ọtí dé ó bá gbé fún anabi sallallahu alayhi wa sallam faqala lahu rasulillah sallallahu alayhi wa sallam hal alimta anna allah harramaha anabi ní ǹjọ́ o mọ̀ pé ọlọ́run ti sọ ọtí múmu dè wọ̀ so màá bó ma qala la olóhùn olóhùn ọmọ kó ti dé wọ́ àwọn oníhùn wa gbé kàgẹ́gẹ́ mú fún ọtí anabi èému títẹ gbogbo bàtà àwọn alábọ̀ mú yẹn gan anabi èému tí o torí pé gbogbo àwọn tí ó bá ti dá anabi ọlọ́run ọlọ́run ti máa ń dáàbò bò wọ́n níbi gbogbo àwọn wà pálapàla anabi tí ṣùgbọ́n àwọn alárúbáwá máa ń mú wọn ló gbé fún anabi sallallahu alayhi wa sallam nígbà tó wá ní rárá fasara rajulan bá anabi ṣe sọ bá ń tán tánabi bi léèrè tó ní rárá ọkùnrin yẹn bá fetí ko ẹnìkan létí wípé n bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sẹ́ni yẹn bí jẹ́ ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ faqala lahu rasulullah sallallahu alayhi wa sallam bima sararta arábìnrin kí ló ń sọ sí létí anábìjẹ́ ti pè pé kí ni ò ń sọ torí pé kò bá mu kẹ́ ẹ pé méjì nínú ẹ̀kọ́ Islam kọ́ wa mọ kẹ́ ẹ jẹ́ mẹ́ta nbì kan kẹ́yìn méjì kan á mọ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ síra yín létí kò bá mu nínú ẹ̀kọ́ Islam àyàfi kẹ́kọ́ gbà yọ̀ǹda lọ́wọ́ rẹ̀ náà pé tó má bínú a fẹ́ sọ̀rọ̀ kan kẹ́lẹ́kẹ́lẹ́ tó bá yọ̀ǹda fún yín sùgbọ́n tí ò bá yọ̀ǹda fún yín bẹ́ẹ̀ bá fẹ́ sọ ẹ sọ gbangba kí gbogbo yẹn ọjọ́ gbọ́ kẹ máa di pé bẹ́ẹ̀ ṣe tà á lẹ́ ń sọ̀n tí sì ń bẹ láàrin gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ń bẹ nínú Islam ṣùgbọ́n mélòó nù ìdílé mùsùlùmí ló mọ̀ mélòó nù àwa mùsùlùmí là mọ̀ bẹ́ẹ̀ ni yẹn ṣe wá ń sọ̀rọ̀ kẹlẹ́kẹlẹ́ anábìrin kí ló ń sọ sí létí jágbọ́ ó ní ya Rasulullah ó ní tí mò ń sọ ni wípé amọ́rùtù ubi bẹ́ẹ̀ yà mú tànàbí ọ̀bá wa gbà mí gbọ́dọ̀ dákínní padà lè dákùnbá ń takínní kó bá ń kówó ẹ̀ àdìgbò àná bí wọn ò bá nídìí tí ó nídìí bá ń ta kó kówó fún mi mi sábẹ̀ gbé padà lé. fakọ́l sallallahu alayhi wa sallam anabi wa ni inna alladhi harrama shurbaha harrama ha ọlọ́run tó sọ pé kẹ́ ẹ má mú tó ṣe léwọ̀ títa ni ẹ rí i pé gbogbo ọ̀nà méjèèjì ni ò ti yí ọkùnrin kò yí ipá ni kò tún yẹ pé àràmù ní kí ni o títà ẹ wá wo bánàbí ṣe ṣàlàyé fún àkọ́kọ́ ni pé sọ ọmọ òun ò mọ ẹ wá wo bánàbí ṣe ṣàlàyé fún ló fi jẹ́ wípé alijahalu téèyàn ò bá mọ nǹkan yóò azaru alijahalu yóò azaru ẹni tí ò mọ nǹkan àmọ́ ń fún la fún ní excuse pé kò mọ̀ ni bá a ṣe bẹ́ẹ̀ ni tó mọ̀ lò ó yàtọ̀ sí bá a ṣe bẹ́ẹ̀ ni tí ó mọ̀ bá a ṣe bá a lò bọ́kùnrin yẹn ṣe ṣe tó anabi ń farabalẹ̀ ṣàlàyé fún torí pé anabi ní sọ́wọ́ mọ̀ pé ara mu ni olóhùn mọ̀ tọ̀ aramu ni o ó tún fẹ́ ta anabi àyọrọ o wọ́n yìí ta mímu rẹ̀ haramu ni títa rẹ̀ náà haramu náà ni ẹ̀rí yìí ó jẹ́ kó yé wa àwọn ẹ̀kọ́ mẹ́ta ó ń bẹ níbi hadithi ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ó náà ni wípé anabi jẹ́ ni tí ìwà rẹ̀ da láàrin àwọn èèyàn ẹni tí ìwà rẹ̀ bá da làwọn èèyàn fẹ́ máa ta lọ́rẹ torí pé nǹkan pè ní hadiya anábìyẹ igba sọ́dákọ̀ ṣùgbọ́n anábì máa ń gba ẹ̀bùn ẹni tá à ń fún lẹ́bùn ìtumọ̀ ẹ̀bùn ni pé a fẹ́ kí ìfẹ́ kó nípọn láàrin wa téèyàn bá ti ń fún yàn ní nǹkan tó náà ń fún yàn kò sí ìfẹ́ yẹn ó máa nípọn láàrin yín ẹni tá a wá nífẹ̀ẹ́ tá a rí sí èèyàn dáadáa tá a fẹ́ associate ara wa mọ́ là á máa ń fẹ́ fún ní nǹkan ká lè súnmọ́ tó fi wá débi wípé ẹni yẹn tiẹ̀ tún wá mọ tó yẹ kó n fa mọ́ ó tún bọ́ tiwa ó ṣeé ṣe níjọ́ míì kẹ́nìkan ní níjọ́ wo ni àwọn parí níjọ́ báyìí parí sì wá nǹkan kan fún yín aládùúgbò yá òun fẹ́ràn yín yẹn dáadáa nígbà bàbá òde níjọ́ ọdún ọba gbé ṣe wà ọmọ mi láǹfààní là kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ n tó nílẹ̀ mi pé ó pàtàkì téèyàn lè fi pààyàn lé òun ló gbé sí ọwájú ìwọ ló wàá ṣàlàyé fún bóyá nínú ẹ̀sìn tiwa haram ni kaba jẹ́ haram ọ wàá sọ lọ́nà tí ó fi yé tí ó gbọ́ yé akọ ẹ̀kọ́ yẹn látara anabi wa muhammad sallallahu alaihi wa sallam bákan náà anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi kì í sọ̀rọ̀ láàbọ̀ tánàbí bá ń kẹ́fìn pé n tó ń sọ kò yé ànábì ó tún pa rẹ̀ bí ẹ̀mẹ́ta ànábì ní ti mo gbà lérò rẹ o ní ti mo gbà lérò rẹ o ní ti mo. nítorí wípé àsìgbọ́ ó burú ju àsìsọ lọ bẹ́ẹ̀ yẹn bá sì nǹkan sọ tó bá dijọ́ mi ò lè tún wí àbí táwọn èèyàn bá bí ọ pé kílẹ̀ ayọ́rọ̀ ọ̀tọ̀ ni tí mo sọ ṣùgbọ́n ẹni tó sì nǹkan gbé yóò ní wàláhì tàláhì mo wà ń bẹ báyìí mo wà ń bẹ kì í ṣe pé wọ́n sọ fún mi ah ẹni pé lóòótọ́ mà ní ọ wà ń bẹ lóòótọ́ bẹ́ẹ̀ sì ni ó sọ̀rọ̀ yẹn gbọ́ ni lójú amápèjúwe kan wá lánàá àbí nínú tẹ̀síì tó ṣáájú èèyàn lè sọ ọ̀rọ̀ kan tó yẹ pé ìtumọ̀ méjì ni ó sì fẹ́ mọ̀ bẹ fún ọ̀rọ̀ ṣùgbọ́n síyáàkùtẹ́ nìyẹn fi ń bọ̀rọ̀ ọ bọ̀ ó ṣe pẹ́ nìyẹn kò bọ̀rọ̀ yẹn láti ni ó ti mu kò sì síbi tó gbé sí tí ò ní wọlé. ẹnìkan pòwe kan jọ kan ó ní bójú bá kojú dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ lè tẹ́ ṣe kínní ẹnìkan bá kọ́dà ó ní gbogbo àwọn tó ṣe kínní pé dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ lè tẹ́ wọ́n rí pé bẹ̀rẹ̀ sí ń bú wọn pé wọ́n ṣèṣe dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ah ọ̀rọ̀ níbi tọ́rọ̀ yẹn dé ẹni owó ló ń pa àwọn sọ pé wọ́n ṣèṣe dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tó dáa ah iṣẹ́ tó ń sọ ni ẹni tó wà ń bẹ̀ gan ló sọ o gbogbo nǹkan báyẹn anabi o muhammed tún sọ anabi pé kílẹ̀ ń sọ anabi kílẹ̀ ń sọ síra yín létí ṣé mọ̀ pé tí anabi ò bá béèrè nǹkan yẹn wọ́n lọ ta ọtí wọn lànàbí tún wá fi ṣàlàyé ẹ̀sìn ẹ̀ fún wípé a kì í mutí a kì í ta alájà sílífàtù bíi apalọ ńtọ́ takora wọn ni kó sì yọ alájà ń kúrò ń bẹ́ẹ̀ kó jọra wọn bákan náà nínú ẹ̀kọ́ ta tún wá rí lára ẹni tó wá bá nẹ́bì yẹn náà òun náà wàá lágídí ọkàn torí pé ó rà nẹ́bì pé ànẹ́bì mọ̀ ju òun lọ bánabi ṣe sọ ah ó ti gbà náà sọdápá lomi ni pé ah bí wọ́n bá fẹ́ ni kò sọ o bàbá gbé dúró kó wa ní ìsìn owó gidi ni kì í ṣe pé kíní kàtó kò sọ bẹ́ẹ̀ intanẹ́ẹ̀tì sọ yẹn ó sì gbà bẹ́ẹ̀ torí pé mọ̀ wípé wà máa yẹn tí kò wá nílẹ̀ ha wá in huwa illa wahyun yuha ọ̀rọ̀ yìí jẹ́ kó yẹ wa wípé innamal khamru ọtí ṣíṣe léèwọ̀ tọ́lọ́wọ́n ọba ṣe léèwọ̀ ó ṣe mímu rẹ̀ léèwọ̀ ó ṣe lílo rẹ̀ léèwọ̀ ó ṣe títa rẹ̀ léèwọ̀ ọlọ́run ọba fi jẹ́ kó yé wa látòrí ìṣesí anabi wa muhammad sallallahu alayhi wa sallam innamal khamru wal maisir. innamal khamru wal maisir wal ansab wal azlam rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun. ẹ̀ àlàyé tá à bá bọ̀ lílò ó kó sínú fífi sóògùn ẹlòmíà ló bóun fẹ́ fi ọtí kí àgbo bá ẹlòmíà ó sọ pé àdúrà kan ń bẹ tóun fẹ́ ṣe ṣìnáàpù ni wọ́n fi ń ṣe mọ̀jẹ̀ ó yà ọ́ lẹ́nu ó ń bẹ ó ń bẹ dáadáa ó wà dáadáa táwa mọ̀ àdúrà ṣìnáàpù lọ́wọ́ kọ́ da ẹnu náà lọ́wọ́ kọ́kọ́ akọ́ da náà tí gbogbo onú gbóná ó wà bẹ̀rẹ̀ bó ló ṣe wá jọra wọn jẹ mọ́ irú àwọn náà lásìkò lẹ́ni ọlọ́run tó o bá lọ kẹ́ lómi lásùn bá bá ìsìnà blọọkù gbọ́ lẹ́nu àfa yóò ní ọtí àdúrà ni ọtí àdúrà ni gbogbo àwọn ọ̀nà yìí ọlọ́run ọba ṣe é léèwọ̀ tá a bá wá ń sọ wípé ọtí mọ́sẹ̀sì lérò wípé bóyá òdúró èyí tó rí yìí nìkan ni islam ò dárúkọ kan pàtó torí pé gbogbo ohun tó bá ti lè láwọn nǹkan kan lára ọtí náà ni gbogbo wọn ń àwọn àfa wọn ní ọtí ó lè jẹ́ múmu ó lè jẹ́ fífín ó lè jẹ́ fífà ó lè jẹ́ lílò tó bá ti lè ní ìskáàrù nù yín tá a bá mu tó bá di pa à ń ṣe gangangan àwa mọ̀ tá à ń ṣe mọ́ àwa ń sọ̀rọ̀ tí ò bàtà yé mu mọ́ hamur ọtí náà ní gbogbo ẹ̀ làwọn afáàfin sọ pé sumiyat bidalika lè anna àtàstòrò làákàlà wàtòkàtìhì ń tá a fi ń pe hamuru ní hamuru ó náà ní wípé yuktukhamiru akila ó máa ń bu ọpọlọ torí pé bẹ́ẹ̀ náà ti fa khimaru yọ khimaru ń ta àdàbò nǹkan khamuru ń tó bo nǹkan a jẹ́ pé gbogbo ń tó o bá ti lè mu tó bu ọpọlọ rẹ tó dìde onílé ọlọ́nà tó wá ń sọ wípé inú gọ́tà yà inú yàrá mi nìyẹn bí mo fẹ́ sọ pé àbábá lágbájá inú gọ́tà mọ̀ rèé nò gọ́tà kínni sitting room mi nìyẹn ẹ̀rí ẹ̀rí la ilaha illallah àbí kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ onílé ọlọ́nà ọkọ̀ ló gbé wáyé kò lè gbọ́kọ̀ lọlé mọ́ ó lè lọ gbọ́kọ̀ yín èmi kọ́ ni mo lọ́kọ̀ ó ní dààmú yàrá yẹn níbo tó bá lò ló lọ́kọ̀ yàrá àwọn tó ń wosùn náà ah, inú gọ́tà mọ̀ rè ah, gọ́tà kíni rúùmù pẹ̀lú aṣọ white ó sì sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́lọ̀ wọn ò bá tiẹ̀ sílé wọ̀jẹ̀ mọ́ bìdẹ̀lílín àti báyìí yẹ إنما الخمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان láwọn afáàfin ní gbogbo ń tó bá bu ọpọlọ mọ́lẹ̀ pátábá yìí fọwọ́ khamr anisa salam wa ṣàlàyé pé kullu muskirin haram gbogbo ń tẹ̀yìn ọba ti lè mú gbogbo ń tọ́ ọba ti lè jẹ gbogbo ń tọ́ ọba ti lè fẹ́ gbogbo ń tọ́ ọba ti lè fà tó bá di wípé ojú wa lẹ́rìí gbogbo èèyàn wàá ní jẹ́ nǹkan kan mọ́ lójú ìdájọ́ rẹ̀ náà ní khamuru nínú ṣẹ̀ríà islam gbogbo ìdájọ́ tí ń bẹ fún ó ti rọ̀ mọ́ gbogbo ẹ̀ náà gbogbo nǹkan kí nǹkan tá a bá ti ṣe téèyàn bá ti ń ṣe bẹ́ẹ̀ tó o bá ti mọ tó ń ṣe mọ́ ìdájọ́ rẹ̀ náà ní alhamuru hadithi kan bẹ tí àwọn àfa onímọ̀ ẹ̀sìn tí wọ́n ní tá a bá ń sọ̀rọ̀ nípa sábàbù nuzul n tó fa aya yìí gan tọ́lọ̀ ń fi sọ kalẹ̀ wọ́n ní hadithi yìí òun náà ní hadithi àfàwà imaamu muslim nàgbà wa hadithi saad bunu abi wakos, òun gan sọ wípé nazalat fi nazalat fi ayatin min al-qur'an àwọn aya kan sọ kalẹ̀ ní al-qur'an tó yẹ pé nítorí tèmi gan òun láyà àwọn fi sọ̀kalẹ̀ òní wà àtẹ́tù alànàfàrí minal ansor onídọ́kan òun lọ àwọn kan nínú àwọn ará Madina òun bá lọ bá wọn wọn kóra wọn jọ wọn èsì náfàr àwọn tí èsì ẹnìkan tí èsì méjì tí èsì mẹ́ta ni wọn bá jókòó ibi náà ti gba fàájì báyìí náà ṣe máa ń ṣeun wọn gbé oúnjẹ kalẹ̀ wọn gbọ́ ti kalẹ̀ fakọ́ọ̀lù wọn wá ní ta'al nuti'imuk wa nusqika máa bọ wọn náà wàá jẹ lọ́dọ̀ wa wọn náà ó sì wàá gba ha kan wọn náà ò fi ara ìgbà yẹn kò tí ì di haramu. Sa'd ibn Abi Waqqas ó ní wàdálíkà qabla an tuharrama al yẹn ṣáájú kọ́lọ́hún ó tó sọ mímu ti di haram ó ní ìṣẹ̀lẹ̀ tó ń sọ yìí. qal fa ataytuhum fi hashin mo wá lọ bá wọn hashi nínú èdè lárúbáwá albustan bí kéèyàn kọ́lé kéèyàn wá ṣe bí gádìn kan ọgbà kan sí sẹ́yìn rẹ̀ ẹgbẹ́ àyè fàájì ni oníbẹ̀ làwọn yẹn wà àwọn ará mọ̀dínà òun bá lọ bá wọn. fàídà ra'su jazur òun wá rí odidi orí rànkúmí mọ̀ṣúwíyùn tí wọ́n ti yan wọ́n gbé kalẹ̀ ìyẹn nìkan kọ́ wazikun minhamri, khamri bákan náà akegbe ọtí oní àná tó gbé ti lẹ́gbẹ̀ẹ́ kọ́lá fa àkálẹ̀ tó wà ṣẹ̀rí tó máa àwọ̀ èmi náà bá jókòó àjọjọ jẹ́ àjọjọ múná ni oríṣùgbọ́n kò tí ì di haramu gbà náà. kọ́lá wàdàkàrtù fàdàkàrt al-ansar fàdàkàrtù al-ansar wal-muhajirin indahum fakultu al-muhajirin khayru min al-ansar. ọlọ́wọ́ akọ̀rọ̀ òun wá níbi àwa tá a ìlú mẹ́ka alóore pọ̀ ju ẹ̀yin ará mọ̀dínà tẹ gbà wá lálejò lọ ọlọ́dọ̀ ọlọ́run ọlọ́rọ̀ yẹn ló kàn jáde lẹ́nu òun bóun ti sọ̀rọ̀ yẹn tán fàákàdà rọ́jòló láàyè jamal ẹnìkan bá lọ mú bí pòpó kíní ràkúnmí eegun òdì ràkúnmí bó ti fayọ̀ nìyẹn fàdọ̀rábà ni ìbí yìí fàjárọ̀ àǹfì bó ṣe lẹ́mọ́ mi ìmú àti lẹ́mọ́ mi ìmú bá wípé gbogbo òjókòó náà kì í bí dáadáa láti pípẹ́ náà ni ẹ bá ní wọ́n ń jà ẹ ní wọ́n ń jà nílé ọtí bó ni ibi bo ni ẹ̀yàn ibi bo ni ìjà ti ṣẹlẹ̀ tí ì bá ṣẹlẹ̀. àìmọye àwọn èèyàn tó ló kọ nínú ìtàn tó ìpínlẹ̀ ọtí náà ti fọ́gùn mọ́ lórí tàbí bọ́sálì kìyàmọ́ sáàdù fúnà àbí wà kọ́ọ̀sì náà òun náà bá gba tiẹ̀ jọ náà wọ́n bá lẹ̀ ní kinní mú ìmúbatújẹ́ ah ó ní bó ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun ó bá dọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam imú òun tún fẹ́ jẹ báyìí ó ní mo bá sọ fún anabi sallallahu alayhi wa sallam lánàbí wa dákẹ́ fa anzalallahu ta'ala fìyà ẹ ayé shaknal khamr ọlọ́run wá sọ̀kalẹ̀ nítorí ní tó ṣẹlẹ̀ sí mi tí mo bá nàbí ọlọ́run wá sọ ayé àyíkalẹ̀ ọlọ́run wa ni innamal khamru wal maisir. innamal khamru wal maisir wal ansab wal azlamu rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun. ọlọ́run wa bẹ́ẹ̀ ẹ wípé láti pilẹ̀ náà ni kì í ti bí dáadáa àwọn sàábé méjì lọ́wọ́ àdìgbò wọn wá ń yọ kí ní síra wọn fi ń fọ́ra wọn mú tó bá lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwọn tí wọ́n fojú rà nàbí báyìí sallallahu alaihi wasallam tó ti bó wàhálà wa tá àti ẹ̀rá nàbí kò sí bó ṣe jẹ́ ni àpọ́nlé tó láyé bọ́ bá jọ mùtí ẹni yẹpẹrẹ ni ọ́ níjọ́ tábùkù ó bá wa kàn lójú gbogbo ayé ló ti yẹ̀yẹ́ ara rẹ̀ ẹni pé ah a sì ń pẹ́ ní ilé o àsẹ́ni àbùkù báyìí ẹjá ti bìkan kíyèsí téèyàn bá jẹ́ olórí orílẹ̀-èdè àbólórí ìpínlẹ̀ kó wá fẹ́ sọ fún yín pé òun fẹ́ràn fàájì púpọ̀ kó wá fẹ́ àdírẹ́sì gbogbo èèyàn bẹ́ẹ̀ lórí rédíò àbí tẹlifíṣàn kó wá gbogbo ọtí síwájú só lè ṣe bẹ́ẹ̀ kódà kó máa mú gan kójọ́ mutí kò ní í gbé wá síta yóò máa yọ mu ni nítorí wípé gbogbo òòyì àgùdọ̀ kí ọtí mọ́ ipò àpọ́nlé àgùdọ̀ fi ọtí kì torí kó ti dín ìjọmọlúàbí ẹnikẹ́ni tó bá jọmọ tí kò ti dín kù. kọ́rọ̀ wa mọ̀ bá wa rí bí àwa mùsùlùmí bẹ́ẹ̀ lómi bá sọ pé òun ṣe mùsùlùmí nínú ìwé ọwọ́ tòun àlàálì ni ó lè rí mú jáde ń bẹ̀ pé Islam ló takọ tí o lọ́dọ̀ àwọn o kò sí tó burú bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mùsùlùmí làwa náà ń sọ. kódà lórí ọ̀rọ̀ tiwọn gan àwọn míì sọ pé kò wọlé àmì ló wọlé ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tàwa mùsùlùmí tí mùsùlùmí kan bá sọ wípé ah nínú alukurani orí bẹ́ẹ̀ bí ká máa mutí mùsùlùmí ó ti di kèfèrí nìyẹn fọwọ́ káfíà torí pé ó ti yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run ọba ń pe àkíyèsí wa wípé àwọn nǹkan wọ̀nyí fajita níbú ẹ jìnnà sí àwọn àáfàá wọn ní ntọ́lọ́run ọba ló ń bẹ̀ yẹn gbólóhùn fajita níbú hàdà ìyàdúlù ala ablagi tahdir ó tóbi púpọ̀ lọ́nà tá a fi ń lé èèyàn jìnnà sí nǹkan ọlọ́run ọba ló fi sọ pé fajita níbo ẹ jìnnà sí tefetefe ẹ má dé díẹ̀ làálàkùn tó filẹ̀ ọ̀hún kẹ́bà lẹ́jẹ̀rẹ̀ àwọn àfa níbàámu sí ọ̀rọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní alhamdulilayi kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ tó tóbi ni nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ Ọlọ́run kódà àwọn tí ó fara gbá ẹ̀ṣẹ̀ tí ń bẹ ń bẹ kì í ṣe tó mú nìkan anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni la'ana Allahul khamra ọtí gangan fún rẹ̀ Ọlọ́run ti ṣe pé fọtí Ọlọ́run ṣẹbi lé Ọlọ́run ó gbé ó fi gégùn ọtí gangan fún rẹ̀ wàṣáríbàhà ẹni tó ń mú náà ọlọ́run fi gégùn wàsáàkìá ẹni tí wọ́n gbà pé kó máa sáàfù ẹ̀ òun èémú tóun ibi tóun ti ń ṣiṣẹ́ táwọn bá ti jókòó òun kàn máa sáàfù kódà òun ètí òun ẹ̀ òun kàn sáàfù ó ti wọ bákan náà wà bá àhà ẹni tí ń tà á wà mọ̀bùtà àhà ẹni tí ń rà á ó rà fúnra rẹ̀ ni àbọ̀ rà fáwọn èèyàn àbọ̀ bẹ́ẹ̀ ṣe kan nǹkan pé àwọn ẹgbẹ́ òun òun tán máa gbà nìyẹn òun èmú ó ti wọnú ẹ̀ wà á sírọ̀ á wà mọ̀ ọ̀tá sírọ̀ á ẹni tó ṣe pé á sírù òun lẹni tó ṣe pé gangan ní í ṣe torí pé láti ibi èso àbí láti ibi nǹkan kan lẹ́ẹ̀tì mu júìsì nǹkan yẹn lẹ́ẹ̀fún tí ó da nǹkan yẹn ẹni tí ń ṣe àtẹni tó ní wọ́n bò ń ṣe wàhámìlà ha ẹni tó ṣe wípé òun nígbà tí wọ́n ṣe tán wọ́n ní ó yá wá rù lọ ibi tí wọ́n ti fẹ́ lọ mú tó yẹ pé òun emu dírẹ́fà tó nílò nǹkan jẹ bí ó rí ọlọ́run sì rà ní wákàtí mọ́ra àwọn ohun èbí ṣeré kí ló á kọ́ lọ́n pẹ̀lú ládàá ti rún ọ̀tọ̀ ọ̀rọ̀ pé okó sábẹ́ làánà ọ̀tọ̀ bákan náà anabi tún sọ wípé wàlmàmúlàtù ìléyìí ibi tẹ́ ẹ tún gbé lọ àbórí ń tẹ́ ẹ gbélé gbogbo ẹ̀ ó sínú ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ àwọn nǹkan tá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ lórí ọ̀rọ̀ yìí àwa máa dẹ́rù ba mùsùlùmí tó bá gbọ́ wàásì tí wàásì bá yé mùsùlùmí tẹ̀sìn bá yé tó bá wá gbọ́ gbogbo eléyìí jẹ̀ mọ́ tí yóò sọ fún wọn mọ́ ìyẹn nìkan kọ́ kódà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni man kana yuminu billahi wal yawmil akhir anabi ni gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama falaya kọ́ńd alama idati yushrobu alayhi alhamr orí tẹ́bù yìí wọ́n máa ń mutí ń bẹ̀ anabi ló gbọdọ̀ jókòó lé o torí pé gun ọlọ́run ò fìgbà kan dáwọ́ dúró lórí tábìlì tán ti mutí má jẹun bẹ́ẹ̀ ẹ̀hún kọ́ sí síbẹ̀ àní ọmọ ìjókòó lé ẹ wo bó ṣe le tó ṣèbóun lẹ tó fi ń ṣe freedom òun ni ọ̀gá ó fi ṣàdúrà ẹnu ọtí kì í ti ẹnu kí ni tí bí ẹnu ọtí ah, àwọn ọ̀rọ̀ tó takora wọn bó là á ń sọ ẹ lọ́tí onímọ̀ fẹnu ti gọ́tà gan òun gan ni nígbà ẹ wá fẹ́ máa bẹ lọ ntọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ tẹ́ fi ń bẹ lọ ntútù wá ń yan lẹ́nu ọ̀gá tó tún jẹ́ mùsùlùmí wọn ní òtún wọn àwọn ọ̀gá sẹ́ni máa gbà gbà kínni gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ̀ mọ́ wàtásàbù náà ùhàjínàn wọ́n wà indallah azim àsìfọwọ́ kékeré àfimú bẹ́ẹ̀ sì ni tó tóbi ní lọ́dọ̀ ọlọ́run innamal khamru wal maisiru wal ansabu wal azlam. innamal khamru wal maisiru wal ansabu wal azlamu فاجتنبوه لعلكم تفلحون. ó wá ń kà á kalẹ̀ fún wa wípé rígísún ẹ̀gbin ni tọ́tílà àkọ́kọ́ mú fajitanibu ọlọ́run ọba ni ẹ jìnnà sí láàlákún tó kẹba lè soríire jẹ̀mọ́ in tó kó sínú ọ̀rọ̀ yẹn pọ̀ kẹ́ lè soríire dàtí gbogbo tá à ń sọ ìkómọ lè jẹ́ tiyín kí làánà má jẹ́ tiyín ẹlẹ́mi ó tiẹ̀ sọ pé owó gbó lọ́ba bẹ́ẹ̀ nìkan mú ti ọ̀dà máa mú lọ kájọ máa wò torí pé ò ní bẹ́ẹ̀ nìkan kan jà fama alarọ́sùlẹ̀ ìlàlbàlà káwí ni bá a bá sì ti wíhun kọ̀dẹ̀ àdéhìnà àmánà ẹ̀yìn tọ́lọ̀ ń ràn wá àwa ti sọ ó wá kù sọ́wọ́ kó wá torí wípé àwa èèyàn á ọlọ́run níyẹ̀yẹ́ débi pé tọ́lọ̀ wọn bá sọ wípé dénjà ní nǹkan yìí má débẹ̀ ọmọ nìyó débẹ̀ àmọ́ táwọn nepa tí wọ́n bá kọ́ dénjà sára òpó nẹ́kẹ́ pépé yẹn bá fọwọ́ kàn yóò gbé kò sẹ́ wèrè gan ò ní débẹ̀ wèrè wèrè gan ò ní débẹ̀ gbogbo ibi tọ́lọ́run wá fi dénjà lé làwa wá tún sọ di fáàrí látún sọ di fáàrí ẹlẹ́yìn ẹ̀ sáà ń bẹ̀ lọ́hùn mọ̀ bó ń bẹ̀ lọ́hùn mọ̀ bó ń bẹ̀ lọ́hùn ah tá a bá mọ ẹ̀ṣẹ̀ tó ń bẹ ń bẹ ọlọ́run tó wá ń tẹ̀ ẹ́ síwájú gan láti lè tún sọ àwọn ìdí bọ́lọ́run ọba ọba sọ dí nǹkan fún wa tó bá sọ pé ẹ má ṣe èyí nìkan ti tó ṣùgbọ́n làwọn ọba tún mọ àwọn ènìyàn pé àwọn míì ń bẹ wọ́n lè máa sọ pé kí ló dé ah, kíyẹn kí ló burú bẹ́ẹ̀ ọlọ́run tó wá ń sọ pé ní tó já ṣe bẹ́ẹ̀ ìnáma ẹ̀hẹ́n ọlọ́run ọba ní nàmà yuridu ṣaitanu an yuqi'a bainakumul adawata wal bagda ọlọ́run ọba ní sẹ́ rí èṣù ìǹtẹ̀ṣù fẹ́ ṣe tó fi gbin ìfẹ́ ìmukúmu ọtí tó fi gbin sí yín lẹ́mìí ìǹtẹ̀ṣù gbàlérò àníyàn rẹ̀ an yuqiya baynakumul adawata wal baghdha káwọn tó ń fẹ́ràn ara wọn kẹ́ ẹ má lè fẹ́ràn ara yín mọ́ èṣù fẹ́ gbé ọ̀tá àti ìkórìíra ara ẹni èṣù fẹ́ gbé sí yín lẹ́mìí fil níbi ọtí mímu àti ibi tẹ́tẹ́ títa ẹ̀yin náà ẹja wo ohun tá a sọ láàrin àwọn sàábé nígbà wọn bá fi di pé ọ̀rọ̀ di pé à ń fi nǹkan fọ́ra ẹni mú ẹ dákun ṣe ọ̀rẹ́ ló débẹ̀ wọn káwa ní ànábì ò sí láyé ọ̀tá yẹn lè tán bọ̀rọ̀ sallallahu alaihi wasallam lóbi jẹ́ àìmọye ọ̀tá táwọn míì ti ṣe láàrin ara wọn látara lé ọtí ibẹ̀ náà ti dọ̀tá ara wọn nígbà pé kò ní da fẹ́ pọ̀ bàbẹ́ ah bàbá òun lọ ẹni tí sì ń sọ̀rọ̀ náà nǹkan ló ti bọ́ sí la ẹni wàá pé ah ṣé torí pé àjọ wọn mú tí ló fẹ́ fàrífin yẹn ẹni tó sì sọ pé kò ní da fẹ́ pọ̀ bàbẹ́ yìí èèyàn ńlá ni ìgbẹ́ kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe tó bá kọjá òun lè fọ́ńgò lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni tójú ẹ̀ bá wálẹ̀ irú ẹni yẹn ìṣẹ̀ ni tó yẹ kó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sí ẹni yẹn náà wà lè dì sínú pé ah tó bára bù kùtì lágbàdá fi kà mí lánàá in mo máa dì pẹ̀lú ẹ̀. ọ̀tá ò bá bẹ̀rẹ̀ ẹ dákun kí ló bi sẹ́tọ́jú tiẹ̀ bá wálẹ̀ ó lè máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sí ní tẹ̀sù fẹ́ fààyọ̀ ń bẹ̀ bí kì í ṣe pé àyùn kí abainakumul adawata wal bagda fil khamri wal maisir èṣù fẹ́ dá àti ìkórira ara ẹni ó fẹ́ dálẹ̀ láàrin yín níbi ọ̀rọ̀ tí mo mu àti níbi ọ̀rọ̀ tẹ́tẹ́ ọ̀kan nìyẹn nínú àwọn ẹ̀dí tá a fi ní kẹ́ jìnnà sí jẹ̀mọ́ gbogbo ẹni tó bá ní làákàyè sórí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ láàfin lè mọ̀ wípé ọlọ́run tó dá wa ó mọ̀ wá ó mọ̀ ṣe sí wa ó mọ̀ tí ó ṣe wá láǹfààní ó sì mọ̀ tó lè kópa lára bá wa kí wá ṣèyẹn nìkan àwọn àfọwọ́ onímọ̀ wọ́n ní nínú àwọn aburú tó ń bẹ́ńbẹ́ tahmidu nashat wa ihya ulkasali walhumul ọtí mímu a máa pa gbígbọ́n bérebére ẹ̀dá a máa pa ẹni tó yẹ kó wà productive tẹ́pẹ́ bí iṣẹ́ tá a fi sí ó yẹ kó ṣiṣẹ́ yẹn kárakára ẹ rí wípé tó bá ti dọ̀mùtí yóò kàn máa ṣe tó yẹ kó ṣe yóò máa fa kùn ni ẹ̀mí ìjáfáfá yẹn kò ní í sí tẹ́mi rẹ bá ti nà mọ́ kó fẹ́ mutí yẹn nǹkan kò ní ìwúṣe mọ́ àfi kó mutí kò ní lẹ́mí àti wúlò mọ́ bó ti tó àti bó ṣe yẹ kórílẹ̀ wa láwọn tó pọ̀ báyẹn báwo wá ni ìlọsíwájú ṣe fẹ́ bá orílẹ̀-èdè yẹn productivity orílẹ̀ yẹn bó ló ṣe fẹ́ àwọn tó yẹ kó ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò mú ni wọ́n ọ̀nà kan nìyẹn bákan náà Yakutulul nashatọtil akiliya gbígbọ́n berebere ọpọlọ àmọ́ pa ẹ̀kọ́ wò lẹ fẹ́ kọ́ mùtí tó fẹ́ wọnú ọpọlọ ẹ̀ nígbà tó ti ń bẹ lára kò lè wọnú ọpọlọ ẹ̀yìn gbálẹ̀ mọ yàgbàdo sí ẹlòmíín wá ń bẹ látara ìmúkúmu tó sì ti tó ti kọsẹ̀ látara àwọn òbí ẹlòmíín náà yá ẹ̀ nígbà òun mutí yóò tán ẹ sọ fún yáyó yáyó jìyà o ẹ o ẹ wá o ó sì mú ìyá tó bí ó lù yẹ ẹ nígbà ojú ẹ wá wálẹ̀ ìyá àwọn ọmọbìnrin èṣù ni ìṣubú ọ̀nà òun ọmọ rẹ náà nà ẹ ọtí ló mu alẹ́ ọmọ tiẹ̀ náà mu tí yóò nà òun náà jama ẹ wá wo bí sẹ́ ń lọ ẹ dákun kí lè sùn dálẹ̀ ń bẹ̀ yẹn látara ọtí tọ́lọ́wọ́n bá sọ pé ẹ má ṣe nǹkan ṣé ọlọ́run ọba fẹ́ mu tí ni àbí torí pé tẹ bá ti mú èyí tọ́lọ́run fẹ́ mu yọ wá tán àbẹ́lẹ̀ wọn bá ń gé èmi àǹfààní kan bẹ́ẹ̀ àbóníye táàkì kan tọ́lọ́ wọn bá ń gbà lórí ẹmu àbẹ́ ẹmu ṣebí torí tarawa náà ni tọ́lọ́ wọn bá fi sọ pé innama yuridu shaitan. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. àwọn bá ní àwọn tí atorí rẹ̀ wípé ọtí mímu yìí yóò máa bí ọ̀tá àti ìmọ̀ kórìíra ara ẹni yóò máa bílẹ̀ láàrin àwọn olólùfẹ́ méjì láàrin ọkọ àtìyàwó obìnrin tọkọ rẹ̀ bá jọ àdánwò ńlá ni kò ní í wọlé bọ̀rọ̀ tọ́ba sì wọlé bíyàwó bá sùn ìpá ni ó fi jí oúnjẹ ńkọ́ ó bàjẹ́ fún yàrá yẹn ẹni tí wọn ò jà kó tó kúrò nulẹ̀ ó sì wá ń kan kó bàjẹ́ fún yàrá rẹ̀ yàrá náà gbé tọ́ ọlọ́run ó sápá wọn yọ ẹni tó mu tó mu tí ọmọ ẹ̀yà wèrè ni bọ́mù tí bá mú ọbẹ̀ lọ́wọ́ ẹ sá fún ó lè pààyàn bó bá má dà á lọ́wọ́ ẹ sá fún torí pé kò mọ tí ń ṣe mọ́ ọlọ́run ò wá fẹ́ ká máa gbégbèsè ayé ẹranko bẹ́ẹ̀ kó o má lè rẹ lórí nǹkan tó fẹ́ ṣe látara nǹkan tó jẹ ọlọ́run bá fi wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ní nǹkan yìí ń dálẹ̀ ẹni tó mutí yó tó tó lọ oníyàwó ilé mẹrẹǹtì ọba wọ yàrá ìyàwó níyàwó lọ ọba kì í omi omi ká ah kílódé kílódé wẹ ẹ mà ẹ lọ ah. fà á ẹ bẹ sí ah, ìyàwó ọba fi pa bá a láṣepọ̀ jama tọkọ bá dé sọkọ ó gbà wípé ọtí ní pa ọkọ sọ pé n ti bẹ nù ẹni lọtí pa nímọ̀ ó ti fẹ́ bọ́bá wa sọ jama sólè tán òun náà ni òun náà lọ mutí tẹbi ìyàwó tiẹ̀ náà bẹ nulẹ̀ <laughs> kò ní tán bẹ́ẹ̀ ìyàwó gan dáràn àdáwà gan ọkọ gan sọ wípé wọ gan náà afurasí wọ náà àárín ọkọ àti ìyàwó tó gún tẹ́lẹ̀ jẹ́mọ́ kí ló bá jẹ́ yẹn èṣù lu ọtí láti lè fi bà á jẹ́ lọ́lọ́wọ́n bá fi jẹ́ kó yẹ wa ọba tó dá wa ni ó sì mọ ohun tí ń sọ gbogbo tó làwọn ọba sì ń sọ ló ń ṣe rẹ́gí pẹ̀lú tí ń ṣẹlẹ̀ torípàlẹ́ kùránì ọ̀rọ̀ tọ́lọ́ ni ọlọ́wọ́n bá fi sọ pé àwọn nǹkan wọ̀nyí innama yuridu shaytanu an yuqiya baynakumul adawata wal baghdha fil khamri wal maisir ó fẹ́ dá ọ̀tá àti ìmọ̀ kórìíra ara ẹ̀ nílẹ̀ láàrin yín níbi mímu tí àti níbi títa tẹ́tẹ́ àìmọye ìjà nílé tẹ́tẹ́ àìmọye ìjà ìjà náà ni máa kàn rẹ̀ ẹ wá ẹ jẹ́ ẹ gbọ́ wípé wọ́n dìde kan ní jazakumullahu khaira ṣé ẹ gbọ́ ni òní ni ẹjà sákùn lọ́wọ́ àkàrà parí ẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha sọ parí ẹ̀ rí kò lè parí ẹ̀ nítorí pé awwaluhu shaitan wa awsatuhu ibilis wa akhiruhu la'in Jésù náà ní gbogbo ẹ̀. àwọn ìdí pọ̀ tá a bá ń tọ́jú bọ̀ táwa náà ó fi mọ rí i pé ó tó bẹ́ẹ̀ tọ́lọ́ wọn bá ní ẹ má débẹ̀ ẹ má mú ìfẹ́ wa lọ́wọ́n bá ní débẹ̀ fi ṣúrìbìl kámúrì ìdán àtúlmẹ́ẹ̀lì ìfi owó ṣòfò ó ń bẹ níbi mímutí ó ń lọ kán náà àwọn ìjọba wa nígbà tá à ń pariwo pé epo wọn ó ní kán lọ bí ọmọ nàìjíríà léèrè iye tí wọ́n ń ta iye ògbọ́ ọtí kan ṣé kò ju e, e, epo tó kún nǹkan yẹn lọ tẹ́lẹ̀ bá sì ti mú tán náà ọlọ́tọ̀ọ̀nù gbogbo àwọn ará àdúgbò wa dáràn gbogbo ẹ̀yìn gànà ẹlẹ́yìn gànà bá bá sì sọ̀rọ̀ ẹ lẹ́ fọ wọn gò lórí oníkàlùkọ́ bá a ṣe sọ̀rọ̀ ìdán atulmel jẹ̀mọ́ kéèyàn wá fi ro owó yẹn lẹ̀ fún ìyàwó pé ṣe bẹ̀ tí n bá dé mo fẹ́ jẹun èyí ó tiẹ̀ kọ́kọ́ bí àlàáfíà sínú lé ọkọ mi bí ìyàwó farin kò sówó ṣùgbọ́n bí owó tí ó fi mutí kọ́ ìdán àtúlmẹ́ẹ̀l ìfowóṣòfò ó ń bẹ níbẹ̀ owó iléèwé ọmọ ń bẹ ńlẹ̀ kò sán lójúmọ́ kò lè má mutí ẹlòmíì kì í wá ṣègùn kan kì í ṣègùn méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin ẹlòmíì wà á fẹ́ pé ah mo fẹ́ ṣe ọ lóore lónìí sátẹ̀lé mi ká lọ orí tó fẹ́ ṣe náà ní okògùn ọtí mẹ́rin síwájú ẹ̀ ìjọba lè mú dé sóore nìyẹn nígbà tó wá sí ṣé tó ń bá ṣe irú oore yẹn sí jàsákù láì kára máa wá kì í wá lórí èyún ọlọ́run sàn ẹlẹ́sàn dáadáa ọ̀rọ̀ gbólóhùn tó lọ́run yẹn kì í wá ń bẹ̀ àtàwọn nǹkan míì tó lè kó hàn sí gbogbo ayé ìdí nìyẹn tọ́lọ́run ọba tó dá wa ló fi ní kò lẹ́tọ̀ọ́ ọlọ́run wá ṣe ń tó pọ̀ lẹ́tọ̀ọ́ fún wa téèyàn lè máa mu tá a lè máa tà minerals ń bẹ ẹlòmíràn oníjẹ̀díjẹ̀dí ni in tó mu tó wá fọwọ́ gbárí sẹ́nìkan máa ń la oyin kó bójú jẹ́ ni in téèyàn wá mu tó fọwọ́ gbárí kí ni ṣé wọ́n kí bọ̀ lẹ́nu ni ṣùgbọ́n ṣètọ́nù yóò fa dùn síbẹ̀ subhanallah ṣètọ́nù tẹ́lẹ̀mí bá já kínní ọ̀rá kan báyìí bá já pẹ̀rẹ̀ báyìí tó bá dà á yóò díjú yóò mú ni ah, kí ni tá ń rán ṣe báyìí tá ló kó wàhálà bá ọ ẹrẹ́ nìkan kó mu mìíràn sì rí kó wá díjú mọ́ rí abẹ́rẹ́ nìkan kọ́ la oyin rí kọ́ ọmọ fọ́ gbárí kò kò kí ni torí pé Ọlọ́run ọba tó dá wa àwọn tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa ó ti mọ̀ pé kò lè kópa lára bá wa ó ti mọ̀ pé yóò bá wa láàmú Ọlọ́run ọba fi ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ọba ni kì í wá ṣèdíyàn nìkan ni yóò tún mọ kọ́dí yín à ń dìkìrì láà yóò mọ kọ́ àsìkò òun ó tó ẹ̀ ní dìde ńlẹ̀ ẹni tó ti mu tí wọ́n pè ní dọ́là ènìyàn ẹ̀ o ìmáàmù ní rèébi kan mọ́tálásí ò lọ́bì kankan ní tí ó sọ̀nà kò ní lè ronú ìrántí ọlọ́run lásìkò tó ti bá ń bẹ lára ẹ̀ ọlọ́run ọba nínú ìdí tá a fi ní kẹ́ẹ̀ jìnnà sí yóò máa kọ́ di yín kò ní jẹ́ lè lọ bí ìrántí ọlọ́run bá bá pèrún ẹ̀ ní lè dìde lọ kírun bá bá ń ṣe wáàsí ẹ̀ ní lè lọ jókòó mbẹ́ẹ̀ ọlọ́run ọba ni yóò máa kọ́ di yín níbi ìrántí ọlọ́run wa á ní sọ̀lá sọ̀láàtù ọlọ́mọọmọ tún sàdá yẹn rí ẹ torí pé sọ̀láàtù ti wà nù díkìrù gan tẹ́lẹ̀ so innama yadullu dhalika ala ahmiyati sọ̀láàt wa manzilatuha fil islam ìyẹn túmọ̀ sí pé èyí tó tóbi jù nínú ìrántí ọlọ́run ò nírun àwọn èèyàn wa adìsòro láti dìde láti lọ kírun fọlọ́run níbi ọtí mímu àti níbi ìtẹ́tẹ́ ẹ wo bí ọrọ bọ́ọ̀lù dà lé ní àwọn èèyàn ti bá a dórí tẹ́tẹ́ yá ẹ kìnnì kan ẹ Arsenal ẹ kìnnì kan ẹlòmíì ó sì máa bet bọ́ọ̀lù gan ó ti fẹ́ dọ̀tí sí tọ́da ìpọ́n ló máa ń pa àwọn èèyàn gan lóòótọ́ ni bàbá ẹ nọ àwọn ọmọ mi ó nọ kìnnì kan àwọn wo ni ẹwà rẹ lómi náà tó ní òfẹ mọ sọkalẹ mọ kọbọ yóò náà mọ sáwọn yẹn mọ pọ ẹsísì láyé ṣé wọ́n mọ̀ ẹlòmíì lè wọ ilé pákó ilé pákó wọ́n wá wọ ọbẹ̀ ó lé ní gbogbo àwọn tó wà ń bẹ̀ tí kìnnì kan bá ṣe kìnnì kan báyìí òun ara mìíràn sí gbogbo wọn ìyàwó béèrè wọ ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ lé kó tó jáde kó fi o sẹ́nìkan wá lè wà ń lé pákó nǹkan pè ní kó jáde jàmọ́ wọn ì jáde ìtọ́lọ́wọ́n bá ń sọ nìyẹn torí pé àwọn nǹkan wọ̀nyí yóò máa kọ́ di yín á ń kúrò níbi ìrántí ọlọ́run tọ́lọ́run ò ní ráàyè jókòó nínú ẹ̀mí yín wà á ní bẹ́ẹ̀ sì ni irun kíkí kò ní í mọ̀ yín la tẹ̀ bá ti jọ́mù tì ọmọ ṣe nǹkan àǹfààní ló jẹ́ fún ọ sọ fún nǹkan báyìí àǹfààní ló jẹ́ fún ọ sọ fún nǹkan báyìí àǹfààní ló jẹ́ fún ọ pẹ̀lú tí mo sọ yìí sọ wàá sin tí mo wí bí ẹ wà ánú ẹ wà gbékalẹ̀ tí ò le tọ́lọ̀ ń tún tù wá fàhálà antum muntahun nígbà táyà ẹ sọ̀kalẹ̀ àfọwà umaru ní intahaina intahaina ajáwọ́ ajáwọ́ inú rẹ̀ dùn ṣùgbọ́n àwa mùsùlùmí èyí kí làwa wí sọ̀sẹ̀ ń gbọ́ wà sí ọtí ni ọ̀sẹ̀ mọ́ gbọ́ ẹlòmíì àwẹ̀ là ń gbà yìí yóò ní pẹ̀lú ògbó ọlọ́tọ́ gbájọ́ òfìdí òun ní débẹ̀ ṣùgbájọ́ túnú jẹ̀mọ́ kò ní wálé láti yídì ibẹ̀ ni ó gbà lọ wọ́n ó gbé wálé ni kì í ṣe pé òun ní ó rìn wálé fún rẹ̀ wọ́n ó gbé wálé ni lóru wàhálà àǹtọ́ ọmọ ọlọ́run wa ṣetán láti jáwọ́ bí pẹ̀lú gbogbo ń ta kàkálẹ̀ yìí ẹ̀ṣẹ̀ tó ń bẹ ń kọ́lọ́wọ́n bá kọ́ wọlá tó bẹ̀rẹ̀ kó ṣàánú wa nínú ṣẹ̀ríà Islam bó ṣe wá rí yẹn ọlọ́run tó dá wa ọba tó ga ni ọba tó mọ̀ wá ni kó tó mọ̀ wá ọlọ́run ti mọ̀ pé àwọn èèyàn mi ń bẹ bàbá ti sọ́lẹ̀ kan báwọn yóò sì yé wọn wọ́n sì filẹ̀ ṣùgbọ́n àwọn mi ń bẹ kọ̀dọ̀ hayyama ala okuli imu shaitan èṣù ti ní tẹ́ǹtì nínú ọpọlọ wọn ó ti yé ó ti pamọ́ síbẹ̀ wọn ò ní gbọ́ ọlọ́run wá nítọ̀ ó wá dòfin nínú ṣẹ̀ríà ẹni tó bá ti mutí ó níyà tí ó jẹ bọ́ọ̀ bá bẹ̀rù tọ́lọ́run ó bẹ̀rù pọ̀pá ìyẹn níbi tá a bá ti ń lo ṣẹ̀ríà ni o máa lọ kẹgbà lọ bá wọn ti mutí bá fọ ń gò lórí kò sí ṣẹ̀ríà nàìjíríà ṣùgbọ́n àwọn ìlú tí ṣẹ̀ríà wà wọ́n bá gbá ọ mú pẹ̀lú ẹ̀rí tó dájú pẹ̀lú ògo ọlọ́run lọ́la àmọ́ kẹnubọ̀ ọ̀nà òun islam gbàgbọ́ àwọn òfin yẹn kalẹ̀ ọlọ́run ẹ wo ohun tọ́lọ́ ń lò ó ti mọ̀ pé lómi ń bẹ wá sí òràn ó tún wáá fi ìdí àjẹ kalẹ̀ lásàtì lè lè wá sá ká má bàa débẹ̀ nítorí kíni nítorí àǹfààní ara wa ni kọ́lọ́mù bá kó o látó rẹ̀ kó ṣàánú wa ìjẹ́ nínú ṣẹ̀ríà islam bá a bá ní mùsùlùmí kan tá a ṣe wáàsí fún kó má mutí tí sàn mutí àjọ ń kírun ni ṣùgbọ́n kò lè má mutí ó wá wá bẹ́ẹ̀ títí títí títí títí níjọ́ tó wàá fàyè lẹ̀ ilé ọtí ló tún kú sí. wọ́n bá ní ìmáàmù lágbájá tí ó ti síwọ́ ọṣẹ́ níbo náà síwọ́ ọṣẹ́ sí kódà ìgò kan be wájú wọn gan. wàláì jàmáà kò sọ́nà tọ́lọ́hún lè fi mú yàn wàláì èèyàn lè máa jẹun lọ́wọ́ báyìí ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà wa kan ní kàrẹ́ náà ń pè mí pé tọ́ màá bá wọn ṣe dánilẹ́kọ̀ọ́ o màá bá wọn ṣe dánilẹ́kọ̀ọ́ inṣàlá màá wá màá wá gbàtọ́ wá dijọ́ náà tí mò ń bọ̀ mo ní akílódé ah, ẹ̀ tí ẹ̀ pè mí à ah, wọn ní sàṣùn kankan mọ̀ ti ṣẹlẹ̀ ní sẹ́ẹ̀sẹ̀ mọ́ni àwọn ò ṣe ṣùgbọ́n tó ṣẹlẹ̀ yẹn àìrójú dáhùn ó ti pè mí mo tọ́ bẹ́ẹ̀ mi náà ti wà lọ́nà mo ń bọ̀ nígbà mo adébẹ̀ mo ní kí mo ní àtàwọn ìjọjọ́ máa ń pè mí ó jẹ sàárì tán wọ́n múná lọ kóhun ó kíní jẹnẹrétọ̀ kóun ó kìbọ̀ ná kí wọ́n fi tan ná iná ò gbé o ó ń tì í bọ̀ báyìí kò tí ì tì í bọ̀ tán ó sì ń lọlẹ̀ ó sì ń lọlẹ̀ ó sì bọ̀ àlùkí àmà ẹni tó jẹ sáàrì nǹkan kan ò ṣe àwọn ìjọba ń plan ni ètò program ni ó sì lọlẹ̀ bẹ́ẹ̀ ó sì gbà pé jìnnìsà rẹ̀ làwọn ń wá ń ṣe láàárọ̀ yẹn gbogbo báwọn ṣe ń sáré kiri ìgbà tí mo pa wọn kí ló ṣe nǹkan kan nǹkan kan ṣe pé kódà àwọn kì í ṣe pé náà gbé abalị sọ pé náà ló gbé kò tí ì kí nǹkan yẹn bọ̀ gan báyìí ẹni tó gbé jẹnẹtọ̀ jáde láti inú ilé mo níbi tí ajá lè kà mọ́ nìyẹn kí ló wá fẹ́ sọ bóyá ilé ọtí ní ọ̀ka wọ̀ mọ́ ọ pọ́sibù dáadáa torí pé àwọn tó ká mọ́ yẹn ń sìn pé ibi tí àníyàn kí n wọlé òun ó ń bẹ bẹ́ẹ̀ ẹlòmíì ibi olè ló ka mọ́ kódà ẹnìkan kò fi kankan sí ọ fẹ́ fo fẹ́ǹsì báyìí ló sì lọlẹ̀ wọn ò kankan kàn ibi tó ka òun mọ́ nìyẹn ibi tó ń parí tiẹ̀ sínú wọn ó sì gbé dìde lórí ibi tó parí ẹ̀ sínú nítorí gbé dàlùkì àwọn. jama tá a bá wá rẹ nìkan bẹ́ẹ̀ nínú mùsùlùmí tó wá tán bẹ́ẹ̀ tán bá wá pèlè mọ́mù eléyìí masala nìyẹn wọ́n bá nítọ́ ìmáàmù bó ni mùsùlùmí náà sáà ni gbogbo ọmọ tó bí ẹ̀yin náà lẹ fún lókọ bó lẹ́sẹ̀ ẹ̀yin lẹ́sọ̀ ìyàwó ẹ̀ jọmọ ẹ̀yin náà ni kò lè má kírun kódà tàràwí ìgbìn oníṣẹ́ kámọ̀ làdáà ni mọ́tàlásí ni ṣùgbọ́n bí ọtí náà ni ó dàbẹ̀ ni kó lè díẹ̀ àwọn àfáà wọ́n ní ìjà alẹ́ kẹfìrí lé lórí àwọn àfáà ní rárá a kẹfìrí lé lórí mùsùlùmí ni ọmọ ìyá wa ni àwẹ̀ á kírun sí lára á sì sin torí pé kò kú ní kèfèrí ó kú lẹ́lẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó wá ṣẹ̀ yẹn amúròho ìlọ́lá bó bá wọ ọlọ́run ọlọ́run lè sọ pé mo fẹ́ sọlá mo foríjì hàn kò sẹ́ni tí ó bi ọlọ́run léèrè tí wọ́n bá wá ń sọ pé ah, iná ni ọwọ́ ilé ọtí ló kú sí wàhálà yẹn wọ̀ ní àmọ́ ah, sọ bẹ́ẹ̀ torí pé kò kú ní kèfèrí mùsùlùmí ni àmọ́ kú lẹ́lẹ́ṣẹ̀ bó bá wù ọlọ́run ọlọ́run lè sọ wípé mo fẹ́ lu ọlá lérí ẹ̀ máa lọ nú àlìjẹ́nà kò sẹ́ni tí ó bí mi àìwá mọ ẹni tọ́lọ́ ó lò fún níjọ́ náà ni òjá máa sọ pé ẹ máa mu tíjàre ọlọ́run àmọ́ ẹni tí ó lò fún níjọ́ náà wọ́n yá kúrú mọ̀ dúnà zálìkà límọ̀ yẹ̀ṣà ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì bó bá sì wù ọlọ́run ọlọ́run lè sọ pé lágbájá ọmọ lágbájá ìwọ mutí kú tiẹ̀ o tún kú lé ọtí ọ wàá wọ iná lérí òǹdí wọn ẹsẹ ọtí wọn ọlọ jìyanu náà tó bá wàá pẹ́ fáá tèmi ọlọ́run bá wàá rí wípé ó ti tó mo lè mọ kó mẹ́ẹ̀ sọmọ ọmọ yìí tó lè já sínú méjèèjì ìdí tó fi yẹ kó máa mutí nù. àwọn afọ àjẹkọ̀yẹ wa wípé ṣùgbọ́n àwa táwọn ń bẹ láyé sa a lè dájọ́ kèfèrí lé lórí ńlá a lè pè ní kèfèrí akálàṣe ìmáàmù lè sọ pé tọ́ ibi tó wá parí ọ̀rọ̀ rẹ̀ sí ìmáàmù ò ní kírun wọ́n lè yan àwọn kan nu mọ́sálásí àwọn ẹja àwọn kan tí wọn ò sá lọ́rìn tí wọn ò gbẹ̀yìn ẹ dákun ẹ wọ ẹ kírun sí ẹ kírun sí ẹ kírun sí la ká mọ̀ wàá lọ fún lápọ̀nlé ọ̀tọ̀ débi kó didi ìmáàmù lù ní tún wá kírun sí la àìrọ ṣẹ̀rí àná ẹ mọ̀ síbẹ̀ ẹ kàn wá wọn kan àwọn kan tó ń ṣe ní wọn súnmọ́ láti ẹwù ẹkírun ẹkírun sílá ẹkírun sílá kásá sojú ṣe tíá bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ rẹ̀ nìyẹn ẹ tutọ́ ọlọ́run bá foríjì ẹ má sọ pé yọ̀wọ̀ náà o ẹ má sọ pé ọlọ́run kì í sínú náà ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ̀yẹ sáà pé ọlọ́run foríjì ọwọ́ ọlọ́run ló kù sí bó bá fẹ́ yóò foríjì bó bá sì wù ọlọ́run ó fi bí fa amúruho ìlọ̀lá kí n dí ta fi sọ bẹ́ẹ̀ n tó jọ bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ láyé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan a máa mutí púpọ̀ àfọwọ́ Umar ọmọ Khattab ń ló gba hadith náà wá wọ́n ní arákùnrin anna rajulan kana fi adi nabi sallallahu alayhi wa sallam lásìkò anabi sallallahu alayhi wa sallam ọkùnrin kan bẹ orúkọ rẹ̀ jẹ́ Abdullahi Abdullahi gani jẹ́ ẹ̀hẹ́ wakana yulaqabu himara wọ́n wá máa ń pe àdàpé rẹ̀ ìnagijẹ rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ni o kẹ́tẹ́kẹ́tẹ́ o kẹ́tẹ́kẹ́tẹ́ òun náà òun òó àdàpé rẹ̀ nìyẹn lábẹ́ ẹ̀bẹ̀ yẹn mọ́sálà kan wá jáde lórí èèyàn wípé sọ́yẹ́ ká máa pé àwọn èèyàn ní orúkọ tí ò dáa ọlọ́run bá sọ wípé alátànà bazu bil alqab bí sálísìmùlì fòsó kọba àdàlẹ iman àwọn sàbẹ̀ sọ pé táwọn máa ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn àfa wa sọ lọ́nà méjì àwọn àfa kan ní pé ó ṣeé ṣe kó ṣe wípé kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń pè òun ó ṣe déédéé ara rẹ̀ kò kò kò kò kò bá kò bínú ó fara mọ́ pé ẹ máa pè mí ní himar kẹ́tẹ́kẹ́tẹ́ ó lè sọ ló yọnu sí bẹ́ẹ̀ pé ká máa pè mí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí ò yọnu sí bẹ́ẹ̀ pé bàbá kẹ́tẹ́kẹ́tẹ́ o kẹ́tẹ́kẹ́tẹ́ ah ah má pè mí báyìí mọ́ o èèyàn ò gbúdọ̀ pé bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnìkan báyìí pé kẹ́tẹ́kẹ́tẹ́ lòun pé báyà dìtà àwọn àbí kó ṣe wípé kò sẹ́rù tí wọ́n gbé fún tí ò lè ah kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ rí wọn àbẹ́nìkan tí mo ń sáré wọn ni ẹ ṣinu bẹ́ẹ̀ ṣe rí wọn bẹ́ẹ̀ sì ò eh, ẹ̀yàn lẹ kì í ṣe orúkọ yẹn ni ó máa wò ìròyìn nǹkan yẹn lòun ò fi máa dáhùn àwọn àfáà ni ó súnmọ́ kó ṣe pé ìtumọ̀ ẹ̀ nìyẹn kì í ṣe pé kákan àmọ́ kọ́mọ́ jẹ̀pá níyàn tàbùkù òun ni wọ́n fi ń pè bẹ́ẹ̀ wọ́n sá ní aláìhá lákọ̀bù rẹ̀ ní kẹ́tẹ́kẹ́tẹ́ wàkánà yúdí ikú rọ̀súlà lẹ́sọ̀lá àlùsọ̀là nínú ìṣesí tí osisi ṣe se ni pe tànàbí bá wà ń jòkó tẹ́niyẹ bá wà ń jòkó kò sí ànábì ọ̀rẹ́ rìn ṣẹ̀pá àwọn èèyàn kan wà báwọn tó bá wà ń jòkó kò sí ìṣesí rẹ̀ ó pa ànábì lẹ́rìn bo bá sọ̀rọ̀ ànábì ọ̀rẹ́ rìn nàró lásán ànábì sallallahu wọn débi wípé fakọ̀dì júlìdá fi sharab wọ́n ti máa ń nà tó bá mutí wọ́n fún lọ́rẹ́ fa'uti fa'uti abihi yawman wọ́n bá tún wá mu wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam jẹ́ kó tún mutí fajulida wọ́n tún fún lọ́rẹ́ fakọ́lá rajulun minal qawm ẹnìkan náà àwọn sàbẹ̀ náà wá sọ wípé allahumma il'anhu ọlọ́run bá a làánà ọkùnrin burúkú yìí ma akthara ma yóò tàbí ṣé wọ́n nìkan ni omutu lánàá wọ́n mọ̀ wá wọ́n fún ọ lẹ́gbàá òtúndé òtúmú wọ́n tún fún ọ lẹ́gbẹ́ òtúndé ọdún náà lẹ́rẹ́ á ah! ọlọ́run làánà ọkùnrin. nígbà tó sọ̀rọ̀ yẹn tán wàkọ́lá nàbí sallallahu alayhi wa sallam anábìíní láàtẹ̀ làánúhù anábìíní ẹ̀ má làánà rẹ̀ o. fawallá anábìíní mo fọlọ́wọ́n ọba búra mà alimtu mi ò mọ nǹkan kan nípa rẹ̀ bí kì í ṣe wípé anna yuhibbu Allah wa rasulahu ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ni ọtí nǹkan ni pọ́blẹ́mù ẹ̀ kì í ṣe kèfèrí ẹ mọ́lànà ẹ̀ sẹ́mi àpọ̀rọ̀ ńlágbára ànábì yìí tó ń sọ pé ó nífẹ̀ẹ́ ọlọ́run àtànábì so ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìwà àfohùn wà sí ọmọ yàtọ̀ láàrin kèfèrí àtẹlẹ́sẹ̀ babaláwa ya kèfèrí làánà tún láàlè òmùtí burúkú ọlọ́run làánà ẹ̀ tẹ́lẹ̀ bá ń ṣe wá síta gbangba báyìí ẹ sàmọ́ owó ẹ wo ni làá ó sì máa làánà ẹni tí mutí nígbà tí ó ṣe kèfèrí ó ṣe wá sí fún ni tó bá gbọ́ alihamudulilayi bí ó sì gbọ́ tó ó kú òun àtọ́lọ́ tẹ́gbẹ́ bíi tíṣẹ̀rí àwa ni ẹ̀fà lébi tí wọ́n ti fún lọ́rẹ́ irú ọkùnrin yìí láyé ànábì dun ayé ànábì kan ànábì wà mẹ́ sàlàsàlà tòun ti bí wá sí àyà ṣe sọ̀kalẹ̀ pójú haram kò lè má mutí kódà náà ẹgbàá wa hadith mi wọ́n ní débi wípé ọ̀kan náà àwọn sàábé ọ̀ sọ pé akzaullah kọ́lọ́wọ́n ọba kó yẹ̀yẹ́ látara ìbínú tẹ́ni ẹ rí sọlá sọlá ànábì wa sọ mm, mm, mm, ẹ má sọ bẹ́ẹ̀ la takunu awna shaytani ala akhikum anábì ní ẹ má jẹ́ olùrànlọ́wọ́ èṣù lórí ọmọ ẹ̀yà yín àwọn àfáà ní ẹ̀tún gbọ́ nǹkan bẹ́ẹ̀ anábì tó pè lọ́mọ ẹ̀yà yín adébẹ́ kì í ṣe kèfèrí nu fábẹ́ kèfèrí ni anábì ò tún ní sọpọ́ ọmọ ẹ̀yà yín ibẹ̀ yẹn làwọn àfáà àtàwọn ẹ̀rí mi àfáà alùsùnà ọ̀lìjàmá nábì sọ pé láàánú káfíru ahàlẹ̀ kíbláti bíi dambin àkídàtọ̀ alùsùnà ọ̀lìjàmá gẹ́gẹ́ bí àfáà wa tọkọ tíra ta mọ̀ sí al-aqidatu at-tahawiyya la nukaffiru ahlal kiblati bidambin ma lam yastahilla ẹnu wa ò gbà láti pe ẹni tá à ń jọ ń kírun káwá pé ń kèfèrí nítorí ẹ̀ṣẹ̀ ó takò àkídà tó nàbí fún wa sallallahu alaihi wasallam ẹ àfàtẹ́rí ó ṣe sìnà ju kèfèrí ni bó ṣe sìnà kò sọ di kèfèrí kò sọ di kèfèrí kódà kó kú lórí obìnrin kò sọ di kèfèrí dé olè pèlè lẹ́ṣẹ̀ wọ́n lè pè lẹ́lẹ́ṣẹ̀ ṣùgbọ́n ìwò lè pè ní kèfèrí lẹ́nu ká sọ̀rọ̀ kan jọ kan pé ah barista làánà tún gbà lè iná ni ọwọ́ mi ní là má sọ bẹ́ẹ̀ ẹ̀rí oní burúkú ti ń kọ́ ẹ̀ṣẹ̀ ní tó ṣe torí pé ó sì ń a sì mọ̀ kí mùsùlùmí ẹ mọ̀ sì mí gbọ́ o kọ́ máa rí gbé báyà mò ń polówó o <laughs> ṣùgbọ́n a fẹ́ sọ̀dájọ́ ń bẹ̀ yẹn tọ́ọ̀ bá mọ nǹkan tó sọ pé tọ́ ọ̀rọ̀ rẹ wà lọ́wọ́ ọlọ́run tọ́ọ̀ bá lè sọ̀rọ̀ àdúrà fún tó sì gbé tọ́ ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ ọlọ́run ló wà ṣùgbọ́n láti sọ pé yọ wọná kò sí lẹ́nu ẹ̀ kódà kọ́ ọ̀dọ́ pé orin tọkọ ló fi ba gbolé ayé jẹ́ ẹ̀ṣẹ̀ ní èèyàn ẹ̀ṣẹ̀ ń sì nìyí láàrin òun àtọlọ́run bó bá wu ọlọ́run ọlọ́run àfi bí bó bá sì wu ọlọ́run ọlọ́run lè lóhùn òfi bí tí ẹni kò mójútó ṣùgbọ́n ẹni tó jẹ́ kèfèrí náà lẹni tó jáde kó nu Islam tí ì ṣe mùsùlùmí ọ̀ ó àwọn ìwà tí wà ń ti mú kúrò nu ó lè máa kírun náà o ṣùgbọ́n àwọn ìṣesí kan bẹ́ẹ̀ nù ìṣesí ẹ̀ tó ti mú jáde kúrò ní Islam ẹni tí ń kírun tó tún ní nǹkan tí ń forí kalẹ̀ fún nulẹ̀ kò sì lè má kírun sẹ́wọ̀n gbóyún kèfèrí ni tọ́ba kú mọ́ta kàfírà mùṣírikà ó kú lẹ́lẹ́bọ̀ àní kírun sí ẹnu wá sì gbà láti sọ pé ọmọ náà ni torí pé kú lórí kófòrò àti ṣíríkù sọtọ́ba wa rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ ìdájọ́ Islam lórí ọ̀mùtí òun náà ni wípé tó bá pínlẹ̀ ṣẹ̀ríà wọ́n mú a ṣe ìdájọ́ fún a fún níbàwí tá a máa sọ̀rọ̀ lérí ẹ̀ lọ́la ṣùgbọ́n tó bá yẹ pé kì í ṣe ilẹ̀ Islam wáàsí náà la máa ṣe o ìjọba kọ́ wa kó gilọ bá wọ́n wá ẹgbẹ́ nígbà ó ti lọlé ọtí bá wọn ya ẹlọ́kẹ́gbà wa ẹlọ́kẹ́gbà wa bọ́ ọ bá lọ nẹ nìkan wọ́n bá fọlọ́pàá mú ọ bóyì ṣègùn náà fọ́ mọ́ ọ àfa wa ibnu ibnu abdulbar òun sọ nínú tírà rẹ̀ wípé anna utiya bi akthar min khamsina marra ó lé nígbà fifty tá máa mú wá ó ti mutí o ṣé òun náà òun náà tún ní ó yẹ tó fún lọ́rẹ́ náà bá tún mu dé wọn tá a tún ní òun náà mà tún ní himaru ní ó yẹ tún ẹsẹ bílálà fún lọ́ba tún dọ̀tún ó tún mu wá nítorí ẹ̀ síbẹ̀síbẹ̀ ànábì tún pè ní àkíkọ̀ ọmọ ìyá yín jàmọ́ tó bá wà lè rí báyìí nǹkan tí wàá tó nǹkan alẹ́ pé ah eléyìí sọmọ ayá mi nínú ẹ̀sìn mi bá ẹlẹ́gbẹ́já ṣe mi bá tá a màdùn ṣe láà n tó lè gé okùn ìjọmọ ìyá Islam kúfúrú nìkan ni kúfúrú òun ló lè bá tó sì tún fojú hàn ẹlẹ́gbẹ́já ah òkìrun lẹ́yìn mọ́ mu mọ́tàlásì òkìrun kí ló dé ẹ̀ níjọ́ kan mo sáà mo fura wọn máa ń dáhùn àlejò lóhùn ẹ̀ nígbà náà ń kọ́ ṣé ń dálejò lóhùn kí lọ́mọ tí ń gbàlejò sọ tó fi wá kọ̀ǹkúlù dìgbé yìí ni láà ò lè sọ bẹ́ẹ̀ sọ ọmọ tí àníyàn bá dọ̀dọ̀ rẹ̀ ọmọ báyà inú kan nírun ẹniyẹn tó sì mọ ògùn rúnrún àbógun orí fọ́ tó sì ṣe fún tó sì gbowó ẹ̀ ẹnu pọ́ wá rí àlejò kan jáde ó mú ọṣẹ kan dúdú jáde ọṣẹ dúdú ẹ̀ báwọn náà la ṣe oògùn mi ń bẹ lẹ́gbẹ́ ẹ̀ máa fi kíní ìwé ọmọ ọṣẹ dúdú náà fi ṣe kò kó dúdú yẹn ò sọ di ṣíríkù wípé ọṣẹ funfun funfun èèwọ̀n ń ta lọ́jà téèyàn bí ọ̀dẹ̀ fúlò fẹ́ máa fi wẹ̀ ń tóun kó dúdú yẹn ò sọ pẹ́ bọ́ ni so látara àdé eléyìí à ń so eléyìí nítorí ọ̀pọ̀lọpọ̀ ìṣesí ọ̀dọ́ lẹ́nìí àti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn di kèfèrí alágbájá wà wò lè balágbájá sí kó fún kèfèrí àwọn kèfèrí nìyẹn ta ló pè ta ló pè ń kèfèrí ẹni tó mutí tán mú wá sọ́dọ̀ nígbà fifty òní tana tó ń sọ pé ẹ má làánà rẹ o ẹ má ràn èso lọ́wọ́ lórí ọmọ ìyá yín so látara àdé eléyìí jàmá ìdájọ́ ọtí òun la ti sọ ẹni tó wá mutí kí ni ìdájọ́ ọtí wa lérí ẹ̀ òun náà la ti gbọ́ bó ti wulẹ̀ kó rí ọtí àgbọ́dọ̀ mú àgbọ́dọ̀ ta àgbọ́dọ̀ fi sóògùn àwọn àfáà ní tí làlùrí bá wá dé inda dorura hali yajusu tanawulu lkhamri inda dorura ǹjẹ́ gbàláàyè ń bẹ ká mutí bóyá ìnira dé abẹ́ fi sóògùn bá àbí àìsàn kan ṣe ẹnìkan wọ́n ní tọ́ ọtí ni wọ́n lè fi ṣe o àwọn àfáà ní ǹjẹ́ a lè lò ó nítawọn afáà sọ wọ́n ní pẹ̀lú májẹ̀mú májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni ká máa mọ̀ dájú wípé kò sí nǹkan míì má ju ọtí nìkan lọ mọ́ lákòójú ẹni tó ń gbẹ ti gbẹ ti fẹ́ bọ́ tọ́sà ń wá kí nǹkan kan sá wọnú ẹ ìfun kẹ́mi má bàa bọ́ wọ́n bá gbé dọ́gbù tèrè wá tó tutù wọ́n bá nà sí lọ́ọ̀kan <laughs> wọ́n ọtí ni ẹ̀mí sì ti bẹ́ẹ̀ bọ́ tó bá mú nínú ṣẹ̀ríà Islam kò lẹ́ṣẹ̀ torí pé ẹ̀mí ti fẹ́ bọ́ làlúrí lèèyàn ṣùgbọ́n kò gbọdọ̀ tún wá máa sọ wípé ẹ̀jẹ̀ tún máa gbé káàkiri àìmọ̀ kẹ́ àdọ̀rúra tuntun kọ́ darú bí kọ́ darí à bó ṣe mọ náà ló gbọdọ̀ mọ kò gbọdọ̀ tún jùbá náà lọ mọ́ lórí fífi ṣoògùn àwọn àfáà ní ṣíṣe oògùn jíjẹ́ oògùn kò sí lọ́wọ́ ẹnikẹ́ni ọwọ́ ọlọ́run ló wà rastamol ọjọ́ nìkan lò torí ifọ̀ lọ́wọ́ lẹ́lòmíì lò torí ifọ̀ rẹ̀ tó ń pọ̀ sí tọ kọ́lọ́n kọ́ sọ àná wa pé rastamol wọ́n tún ní pẹ̀lú ìwádìí ìjìnlẹ̀ ń sìn pé ó tún tọ́ bá tún pọ̀ jù gan-an ó tún fa kánsà aláwọn kan tún ní poison ni kò lè má rí bẹ́ẹ̀ gbogbo ilé ni wọ́n ti ń ṣe ilẹ̀ yíbo láti pò sọ́ọ̀kì ọ̀tọ̀ọ̀rọ̀ ni mo sọ yẹn o dábàá ti po sọ́ọ̀kì papọ̀ wọn ó dẹ̀ fà àwọn nǹkan kẹ́míkà kọ̀ọ̀kan sí wọn ó sì gé wọn ó sì tó sínú kí wọn kó wá sí sokolo nko ṣàánú abo ni o jẹni vakansa ngbọ ba nko sọọki jẹ sokolo nko wọlá tóbi rẹ kó ṣàánú wa tó látara àdé eléyìí oògùn tí ẹ wá fẹ́ fi ọtí ṣe sheikh islam sheikh ibn uthaymin wọ́n ní kò lẹ́tọ̀ nítorí pé kò sámọ̀ dájú wípé tó o bá lo oògùn gan ó ntí làlúrí ó mú wa ṣe ntí ò lẹ́tọ̀ a gbọ́dọ̀ màmá dájú pé tá a bá ti ṣe nǹkan yẹn ìnira yóò kúrò ẹni tó gbẹ́ngbẹ́ tẹ́mi ti fẹ́ bọ́ àtọ́ bá mu ọtí yẹn at least yóò yóò rẹ yóò ògbẹ́ yóò ṣe náà ṣùgbọ́n oògùn tó lọ fọ tí kò ó lè mú gan kó má gbádùn làwọn afáàmì sọ pé àfi tí ìndà tẹ́jírí bá àwọn afáàmì sọ pé tó bá ti wá màmá pé oògùn yìí o inú ọgọ́rùn-ún èèyàn tó mọ̀ tóun ti ń lò pé kò wá ṣiṣẹ́ bóyá lòun nìkan àbí méjì tó lè sọ pé kò ṣiṣẹ́ fún un tẹ́mi wá ti fẹ́ bọ́ àwọn àfa nígbà náà ló tó lẹ́tọ̀ ṣùgbọ́n pé ọ̀rẹ́ tẹ bá ti gbogbo nìkan ẹ̀kan gbòsì náà fún wọn kẹ wá bí ẹmu ògùrọ̀ tó dáa kẹ kó ma gbà omi dùn kọ́ ògùrọ̀ ògùrọ̀ ta ògùrọ̀ bó o tá a bá fi omi omi ọsàn sí ògùrọ̀ ta ó jà á jẹ <laughs> ògùrọ̀ ẹlòmí olóhùn fẹ́ pa àpólò yọba àdó lògógóró àpólò lòlóhùn fẹ́ pa ẹ̀ra ògógóró ibi kọ́ọ̀pù kan ìyókù ọ̀dà mọ́ ẹ̀yin tẹ́ ẹ rà lánàá ti tán o ó ti tán ojú náà lẹ́sìn náà gbọ́ ẹ̀ sí ó tún ní dọ́kejì ó tún lọ rà á so ẹja ké sara níbi làlúrí làlúrí kọ́ mọ́ bàá di bàbá ológogoro so kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ́n kó dúró ti wa pẹ̀lú ògbó ọlọ́run tó bá dọ̀la a máa tẹ̀síwájú nípa ìdájọ́ ìdíyàjẹ tó ń bẹ fún ẹni tó bá mutí tó wọ́n bá nà lẹ́gba mélòó ni wọ́n nà ká tó lè sọ pé ní ìmutí ṣé tọ́tí bá rùn lẹ́nu ẹ̀ ni àfi sọ pé mutí ni àbí tá a rí tí mú báyìí àbí tó bá bí ọtí gbogbo ẹ̀ làwọn afa àṣàlà ìgbà wo la tó lè sọ pé nìyí mutí so gbogbo àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú ògo ọlọ́run a máa ṣàlàyé rẹ̀ ní ọ̀la subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu